أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كبر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ولقد علموا لمن اشتراه ما له في الآخرة وما هم بضار أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا وقائدنا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وسلم بر البيانين والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد أقول لكم الله أبا الله أبا أني أبا في أفضل lórí àwọn ìdẹ̀ra ọrẹ tó ti fún wa àánú rẹ̀ ìkẹ́ rẹ̀ àjùlọ ọlá وإن تعدوا نعمة الله لا تحصوها tí a bá ní àmà ka ìdẹ̀rọ orí tọ́lọ́wọ́n bá ti fún wa àlè ka orí ọlọ́wọ́n bá dé ní kankan orí pé ń bẹ nínú orí tọ́lọ́wọ́n ti fún wa èyí tó fojú hàn tá a mà tá tá a lè kà ṣùgbọ́n tá a lè kà tán ń bẹ nínú àwọn ìdẹ̀rọ orí tọ́lọ́wọ́n bá ti fún wa tó ti pé àmà àárí àti ẹ̀wá lè mọ iye òǹkà tí tá a bá tẹ̀sọ́ bá fẹ́ ka òun orí ọlọ́wọ́n bá pọ̀ lórí wa orí bíbẹ́ orí lọ́lọ́wọ́ bá fi ṣe fún wa orí àlàáfíà orí lọ́lọ́wọ́ fi ṣe fún wa ìjọ ọmọnìyàn orí lọ́lọ́wọ́ fi ṣe fún wa ìjọ nílà ákáyì orí lọ́lọ́wọ́ bá fi ṣe fún wa ìjọ mùsùlùmí orí lọ́lọ́wọ́ bá fi ṣe fún wa ìjọ onísọ́nà láàrin àwọn mùsùlùmí orí lọ́lọ́wọ́ bá ilé ìjọba fi ṣe fún wa káma wá wá ìrẹsì wa káma lo ìrẹsì wa orí lọ́lọ́wọ́ bá fi ṣe fún wa Ramadan ó bẹ̀rẹ̀ nítorí ayé wa báyìí nípìnlẹ̀ tuntun lájọ bẹ̀rẹ̀ títí tó fi wá ń di mẹ́tàdínlọ́gbọ̀n lónìí bọ́lá wọn bá ti tẹ́wà wò tó ti má wọn kan lọ orí lọ́lọ́ wọn bá ìdí kẹrẹ́ ti fi fún wa alihamudulilayi lọ́lọ́ wọn bá ní ọpẹ́ sí lórí gbogbo ìjẹ́ra tó ṣe fún wa orí ọlọ́run wa máa bó ti tó bá ti mọ̀ dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n mọ́mí ní mùsùlùmí lórí gbogbo ètè tí bá bára rẹ̀ yóò mọ̀ dúpẹ́ fọlọ́wọ́n bá lórí orin náà. ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá ànẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam aṣáájú rere ni tọ́lọ́wọ́n ọba èdè ìkẹ́ ọlá láti gbogbo àgbáyé iṣẹ́ rẹ̀ kọ́ máa jẹ́ iṣẹ́ tọ́pẹ́ fún gbogbo tí àwọn ànẹ́bí àti àwọn òṣìṣẹ́ tí wọ́n ti wá síwájú ìlànà rẹ̀ kó sì máa jẹ́ ìlànà tó yẹ kóró tọ́lá gaara tó dúró tọ́ sí òsì wíwọ́ kankan nínú rẹ̀ ìrìnà tí bá rán nẹ́bí wáyé iṣẹ́ rẹ̀ ṣe lọ́mọ kangakanga kò sí rújú kò sí lọ́jú kò sí tẹ̀tẹ̀ bọ́tẹ̀ nínú sẹ́tọ̀lọ̀ fúnra nẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n rà nẹ́bi níṣẹ́ sí gbogbo ayé ó jíṣẹ́ pé ó kàkóyàwó pẹ̀lú agogo tí ń jẹ mójúdi ẹ̀sìn lọ́sàlá ìfún wa kó tó kù lórílẹ̀ ayé ó ń pe àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà ní mọ́kìkọ̀ àrọ̀bá tí wọ́n bá ti sàlàyé ẹ̀sìn fún wọn yóò pè wọ́n pé àlà alìbàlá ti ẹ̀gbọ́n tí mo ti sẹ pé mo sì ní pé bẹ́ẹ̀ ni anabi sọlọ alẹ sọlọ bíyà wà ní sàbáhà rẹ sàbáhà yìí ká àpò mọta pé ní sàbáhà gẹ́gẹ́ bá ti sọ fún ayé pé ẹsìn islam ẹsìn tó dé ni tó ṣe é pé gbogbo tí lárúbáwá mọ tẹ́lẹ̀ láwọn kankankan láwọn tó wá yí padà kó o ní àwọn tí wọn mọ mọ ìmí ti ń jẹ orúkọ mi ti ń jẹ orúkọ kan láwọn tó yí padà orúkọ mi sàbáhà làwọn ti yí ká yé mú sọ́ra ọ̀ọ́ká àbùkù lágbájá o àìsí kàyín náà wọ́n mọ̀nà sí yàn. àbọ̀ mọ́ ọ̀bọ̀ wa ti mú mi ìmúlẹ̀ tu wa o tí n bá mu wá kọ́ lójẹ́ pé àwọn àfọ́nijálà bí yẹn nínú tó fi ẹ̀sìn ọlọ́run rán wọn yorùbá kẹ ẹ ṣe ka burúkú kan dé yorùbá pé yẹn ọwọ́ ànàká kan àti pé kọ́ńtẹ́sà bí àwọn ni ọ̀nàká sí yàn wọn rántẹ́ pé ẹ dákùnrin kárí ni ẹ bá wa nà o ẹ má nà ìkẹyìn fún yẹn ká àbùkù ẹ má fi rárá bóòlù ti fẹ́ ní ká àbùkù ìka yìí sàbáhà ní jẹ́ sẹ̀rí àyè padà kó ní sàbáhà ọwọ́ àtọ́jú sàbáhà ìka tá a ti ń fi àfọ̀mọ́. torí pé a bá ti táyà wa tá a bá ti táyà tá a ti káka wa kó báyìí tá a bá di gbogbo ọmọdé ká wa báyìí tó ta wá ilé ìlànà ṣé àyè ìsinú ká wa báyìí tàbí ká o ká báyìí. túmọ̀ yìí pé ìka tá a ní sàbáhà ní apari wudu àlùwàlá wa tá a parí a tún fẹ́ ashhadu an la ilaha illallah ní táwọn ti ń nàka náà ní ìdílé gbogbo bí táwọn ti ń nàka pé à ń tẹsẹ̀ ṣáhóòdù táwọn ń nàka yẹn á lè dé ìka àkọ́mọ́lélẹ̀ tó ti jẹ́ pé sàbáhà sàbáhà kò náà ní ìka yẹn jẹ́ anabi sallallahu alaihi wasallam ọwọ́ àti sàbáhà rẹ̀ sókè ìka àkọ́mọ́ rẹ̀ pé allahumma mi jẹ́rìí o àlùkùn máa mi ni mo ti tẹ́ pé mo dísẹ́ dáadáa kò sí kàkà tí mo fi sílẹ̀ ní ìjẹ́ fún àlùkò mọ́ so eléyìí ó fi wa pé àlẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam kò kú olórílẹ̀ ayé àyà àtìbàtẹ́ ti pé ló sàlàyé ẹ̀ tó gbogbo omi tọ́lọ́wọ́n ọba ìrèké ọláfẹ́kọ́ sàlàyé rẹ̀ dé kò sí ní má rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ìrèké ọláníyá ayé àkọsọ èrè òṣìṣẹ́ balẹ̀ máa ohun bí nàìjíríà ìgbàlẹ̀ rọ́ọ̀bì iṣẹ́ tọ́lọ́wọ́n fi ràn yẹn jẹ́ tó gbòǹgbò jẹ́ tó pin jẹjẹ parí fáwọn ènìyàn wọn fi nǹkan kẹfà mọ nínú rẹ ìyàwó Aisha radiyallahu ta'ala anha wọn ní tọ́ba jẹ́ kí Ànábì sallallahu alaihi wa alihi wa sallam bẹ́ẹ̀ bá nǹkan mọ́nà al-Qur'an al-Karim ayé àná Suratul Ahzab yẹn ní ìgbà pamọ́ ìwọ tó fi fi nafsika Allahu mubdi ọ̀n pamọ́ sínú ẹ̀mí rẹ nítorí kọ́ náà sàfihàn rẹ subhanallah ṣùgbọ́n sànàbí pamọ́ Ànábì ọ̀pamọ́ láti ọlọ́mọba wa kí ànábì dáadáa o àwọn aráalé rẹ̀ bá ní kẹ́ wọn tí wọ́n ní ìgbà fún wọn dúró sí wọ́n ti kú lórí bẹ́ẹ̀ àwọn sàhábà rẹ̀ náà táwọn náà fojú winá ẹ̀sìn wọ́n ní gbàgbọ́ sí àdéhùn sálàm ìbànújẹ́ bá wọn kínra wọ́n jagun wọ́n ti wàhálà wọ́n kòrò wọ́n dààmú lórí ẹ̀sìn ọlọ́wọ́n bá iléeṣẹ́ láti tún ní kí wọ́n kú bẹ́ẹ̀ ọlọ́wọ́n fọ wọn máa sáfọ̀ gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n ti sílẹ̀ kí ọlọ́wọ́n ọba ìdíkì ọlá kí ọba wa yọ lọ́sí gbogbo wọn. àbí ọlọ́wọ́n ọba nínú ọlá rẹ̀ àtàgbára rẹ̀ àti gbogbo rẹ̀ ọba tó ti pé ìyàtàn gbogbo àwọn ẹ̀dá pátá ìjẹ́ láàrin nǹkan méjì rẹ̀ títí ìmọ̀ yìí bọ́ba ti fẹ́ lórí ẹ̀sìn ó ti tẹ̀lé ọkàn ọlọ́run kó lórí ládàjà níbi Muhammad sallallahu alayhi wa sallam innahu waliyyu dhalika wal qadiru ní ìtẹ̀síwájú nínú tẹ̀síìrì wa tí a ń bá bọ̀ wá ní masjidu nawal ní àtẹ̀yìn èrè nílùú ìsẹ́yìn nínú suratul baqara òun náà ní tẹ̀síìrì wa òun náà ló ti sọ̀rọ̀ sí tó ṣe é pé òun náà láti ń tẹ̀síwájú nínú rẹ̀ ní àná la sàlàyé fún wa ní àyà ọgọ́rùn-ún àti mọ́kànléní ọgọ́rùn-ún lónìí insha Allahu ta'ala á nà tẹ̀lé àyà ẹlẹ́ẹ̀kejìléní ọgọ́rùn ní táwọn árabi rẹ tó sì lè má pọ̀ lẹ́gbẹ̀ẹ́ áyà míì ṣùgbọ́n áyà yìí kókó nǹkan tó pọ̀ sínú kókó nǹkan tó pọ̀ sínú nǹkan tó ṣe pé torí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ mo ti sọdá kò nínú ẹsìn Islam lè amúlé sáàkì hìn torí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ọ̀rọ̀ tó kéré ọ̀rọ̀ tó yẹpẹrẹ ọ̀rọ̀ tí ìdájọ́ Ọlọ́run ti parí lórí ẹ̀ àwọn yẹn kó wọn sọdá kó nínú islam wọn kó nínú islam wọn sọdá tó fi kìkì islam wọn ṣe nǹkan tí gbé yẹn tán yàwá táyà kan kó nínú ọba islam ọ̀fẹ́ta islam. kí ni gánà òun náà ní látara ìyáàjì ṣẹlẹ̀ṣẹlẹ̀ síyàn àárẹ̀ ṣẹlẹ̀ wọn sadá lóyàn wọn wá wọn ta lóyàn ọ̀pọ̀lọpọ̀ wá dẹnu ṣe pé tí ọba tún iná rẹ̀ àfi kó fi dájú dáhùn subhanallah àìsí ibi dáhùn ìdá kó tó má lẹ́yìn orúkọ ọlọ́run ìrántí ọlọ́run àwọn àdìgá ìrántí ọlọ́run bí àtìkọ́lọ́ sálàyé fún wa òun náà láti tu iná pẹ̀lú àlọ́lọ́ subhanahu wa ta'ala lórí tó ṣe pé látara rẹ̀ kọlọkọ lónìí ó dé rò sọ́ọ̀tì gbogbo sẹ́tọ́ sí látàárọ̀ títí ó fi dìrọ̀lẹ́ wá sọ́ọ̀tì sẹ́yìn ọlọ́dà wọ́n ti kọ́ tọ́sí ní abẹ́rẹ́ kọ̀ọ̀kan wa o. ẹlòmíì ààrẹ ní àwọn mọ̀lẹ́bí ẹni dìgbàdìgbà òdìlẹ̀ aláwọ̀ òdìlẹ̀ adáwọ̀ pé òdìlẹ̀ ológun ní wọ́n gbẹ́ lómi lọ wọ́n lọ tẹ fáfẹ́ lómi àrùn òdìlẹ̀ ìbílẹ̀ ṣe ìbọn lọ́wọ́ jẹ. lóbi pé ọjọ́ péréke àsìkò díẹ̀ ló kún ní ìfẹ́ lọ́la yìí gbogbo tí wọ́n ń bá bọ̀ wá wọ́n pè ayé rẹ̀ wọ́n padà wá parí ẹ̀ lórí àbúrò wọ̀lẹ̀ ẹ̀yìn bọ́rọ̀ tó bí kọ̀ wá sí i. níta tí wòye sí bóun lágbájá ti tán tó jẹ́ pé kókó kan bá kú lónìí tó lórí Islam tó wá jẹ́ ẹni tí ń tẹ̀kẹ́ bí rọ̀tò nínú ìjọba yìí á tún dúpẹ́ kó sáti ẹ̀sán lórí Islam ó jẹ́ lẹ́sẹ̀ ọ̀tá lórí Islam kéde sẹ́yìn àtẹnukọ̀ káwá máa tà á lórí àǹbẹ̀ ọlọ́wọ́ bá ní lọ́dàkùnjá sàn lórí dáadáa jẹ́kí iṣẹ́ gẹ́gẹ́ bí àdúrà wa tá a máa ṣe jẹ́kí púpọ̀ ká iṣẹ́ rere yọ̀ọ̀ká máa lọ kọjá pé iṣẹ́ tá a máa ṣe nígbà tí kò dé iṣẹ́ olóore gẹ́gẹ́ bí àdéhùn sọ̀lá àṣọ́dà kò sí ṣe eléyìí ní gbogbo àti gbogbo àdìgbò nígbà wẹ̀ sinẹ́yìn nígbà wẹ̀ kọ́mí kílódé ni wọ́n máa ń wo àwọn àtàwọn máa ń gbé àwọn àtàkùnkè lọ lọ́jọ́ yìí kọjá pé jọ́sọ́ wọn bá gbé sẹ́yìn lókè kọjá pé mo wà nínú ẹ̀sẹ̀ tó ń ṣe ìjọsìn fún Allah subhanahu wa ta'ala ìtọ́lọ́run ti wà nìyẹn tọ́lọ́ sọ fún pé wà á gbèrò lọ kàdà àdá ìyàkálì yàgbé yìí. máa sin ẹlẹ́dàá rẹ̀ títí tí ikú tí ti àmọ̀dájú yóò fi dé yìí. tó a máa bẹ ọlọ́run ni ọlọ́run mọ́jà sán sórí aburú tá a bá ti ń bẹ gbogbo ọ̀nà gbogbo ìgbésẹ̀ gbogbo èdè tí ò ní jẹ́ kí èèyàn sán sórí aburú èmi àti ìbùkọ̀ kan náà láti ṣe ní òkú náà láti mú pátá mọ̀ tẹ́ tá tọ́ nítorí kí gbèsè àyè wà náà kò fi dáa kọ́lọ̀ ń kó ti ọjọ́ tá a kò láyé ó sì ní ọjọ́ tí ó lórí lò ní ọjọ́ tó ti pé nàlẹ́ kọ̀ọ̀kan á lò láyé ọjọ́ tẹ́ẹ̀dá bá fẹ́ pàdé ẹlẹ́dàá rẹ̀ tọ́bẹ̀ ìlọ jẹ́ ẹjọ́ tó dáa jù á ah! oríire ńlá ni o oríire ńlá ni o ọlọ́nkọ́ sànù sí nàlẹ́ kọ̀ọ̀kan wa. ọlọ́wọ́ sàlàyé fún wa nínú Suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kejì lé ní ọgọ́rùn-ún ọlọ́ni wa tabaru máa dá sí ó ṣàyà pé ìmọ̀ ẹ̀dá ló ìkùnkùn lẹ́yìn máa ń واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wọ́n ṣàlàyé fún wa nípa ìṣesí àwọn ènìyàn tí wọ́n ń ṣe pẹ̀lú èyí nínú ọlá ipò ìjọba agbára tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó fún ànẹ́lùwà Sùlẹ̀mánì alayhi salatu wasalam ọlọ́ni wọ́n sábàáyó àwọn yahudi gẹ́gẹ́ bó ti dẹ́kọ̀rọ̀ wọn là ń bá bọ̀ wá àtùmọ̀ yìí pé tá a bá ń sọ̀rọ̀ èèyàn méjì mẹ́ta ọ̀rọ̀ ẹni tá a bá sọ káyìn títọ̀ mi ò bá tún tẹ̀lé nǹkan yẹn ó súnmọ́ kọjá pé títọ̀ mi ò bá jẹ́ yọ̀ọ̀kan kọjá pé ẹ̀jẹ̀ tá a sọ̀rọ̀ yẹn láti ní tọ̀bí òsè kí ni o lọ sẹ́rí padà. àwọn tá à ń sọ̀rọ̀ wọn bọ̀ wá òun náà ni olè lòód wọn nà sọ̀rọ̀ àmọ́ àwọn gangan gan lọ̀rọ̀ símọ́ lórí púpọ̀ jù wọ́n ba ayé jẹ́ débi táyé bàjẹ́ dé lónìí àlùyẹ̀wò ọ̀gá ni wọ́n àwọn Júù ọ̀gá ni wọ́n nínú àwọn òpìlẹ̀ jẹ́ ènìyàn ọ̀gá ni wọ́n nínú àwọn onísọkúsọ sí ọlọ́run ọ̀gá ni wọ́n nínú àwọn tí wọ́n fojú yẹpẹrẹ àwọn ànábì ọlọ́run tí wọ́n sọ nípa ọ̀gá ni wọ́n nínú wọn ti wa àwọn tá a jẹ́ mùsùlùmí ní kòríkòsùn lóní máa ràn wá lẹ́ni àwòkọ́tì àmọ́ kò tẹ̀ wọ́n rárá lóṣù tó ma torí pé alimami kò máa mẹ́ni àhàbáyé wà lóye àmà ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn ni wọ́n jọ pé ìdè pẹ̀lú wọn tó bá níjọ́ pé ìdè ìgbọ́n náà máa wọn tó nífẹ̀ẹ́ sí láyé bíbá yìí tèmi máa ń ju ibi ẹ jáwé Barcelona bí wọn náà làwọn tiẹ̀ wọn jọ pé ìdè tó bá dàgbé yà torí wọn lọ fi ń ṣe kọ látòkòrò àkàtúndì jámù Abi, àbí àwọn ọjọ́ gbé yín papọ̀ tọ́ba dàlù kìyà tí wọ́n bá ní àwọn níbi bọ́ọ̀lù ó torí kodò ọbànújẹ́ inú rẹ̀ ò ní dùn ẹ̀ẹ́dọ̀ pàdé papọ̀ bí tọ́lọ́wọ́n bá ìrèké lálẹ́ ti kalẹ̀ fún tọ́ba dàlù kìyà. àbí wọlé ní padà àwọn olólùfẹ́ rẹ̀ níbi lílí fáti àbí ẹ̀ẹ́dọ̀ pàdé pẹ̀lú wọn gba àwọn yàyàyàyà yẹn ẹ̀ẹ́dọ̀ pàdé bẹ́ẹ̀ ẹ̀dí àwọn pàdé níbi dáadáa ẹ̀dí àdúgbò ti àwọn ẹni èdè kan wọn aláwọn èèyàn rí pẹ̀lú wa lọ́pọ̀lọpọ̀ wa nígbà tá à ń bẹ àwọn mọ̀lẹ́bí wa àwọn alásùnmọ́ wa àwọn àyíká wa àwọn ará wa wọn ò mọ rí fáwọn tó súnmọ́ wa dáadáa pẹ́kípẹ́kí wọn ló ní sùnnà. a ti máa sọ̀rọ̀ nípa àwọn onísùnnà pa àwọn èèyàn wa. àjáde mi afádáwò mi o alásùnmọ́ mi gangan ni a ntẹ bá fẹ́ mọ̀ nípa mi bí ẹ bá tètè mọ̀ tẹ́ ẹ bá tètè é ẹni tó bá sọ ń pa mi lọ́rọ́ tó bá sọ ń pa mi lọ́rọ́ tí kankan bá ṣẹlẹ̀ wọ́n bá ní bákan làwọn ti fẹ́ gbé ẹni lọ síbi tí ọ̀dà tó bá sọ̀rọ̀ wọ́n gbà pé a ẹni ọmọ wa ta ẹni tó jọ ẹni ọmọ wa ni ní gbogbo gbàlá rè pẹ̀lú ẹ̀ wọ́n jọ ṣe ni wọ́n jọ ń lọ ni wọ́n jọ bọ̀ ni àmọ́ wò lé èèyàn tí wọ́n rí pẹ̀lú ẹ̀ oníbi yá yìí òní ọ̀kọ̀ọ̀kọ̀ dábàá yìí pé bàbá ẹ̀ ṣé kó ti rí wòsàn ni ọkàn ni làbẹ́ ni sáàdì àgbélọ òun ni ọ̀pẹ̀ wọn díyàn tìgbàtìgbà wọn tọ́ pé lágbájá à tó o ti ń bẹ láyé fi ọkọ kan balẹ̀ àbúrò kó o sáàtì ní wọ́n sàn yìí subhanallah àwọn ọ̀rẹ́ wúlò ìdákan jẹ́ ká máa tà sí àwọn Yahudi sọ̀rọ̀ wa o aṣáájú náà ti adáwàtà nílẹ̀ bí náà àmọ́ ni wọn gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ ròyìn ọ̀fọ̀ àwọn tí ọ̀tá wọn ní pọ́n ọ̀tá wọn tó le koko lórí àwọn olùgbàgbọ́ òdodo ní ayé ẹ̀hó àwọn wa lọ rẹ tiẹ wọn ní kí ló kọ ọ̀rẹ́ rẹ ó ní mọdòkó mọdòkó ẹ padà pàdé tọba ya ìwọ wa mọ ìsìláàmù títí tí a kà ó ọmọ ìsìláàmù ìwọ ọmọ yẹn mú lọrẹ àbí Ibrahim yíṣọ rẹ tiẹ Dawud olóòmọrí Suleiman ọtàkìtì pàkọ́tì mùrùtádọ ọlẹyìn oníbàtà pẹ̀lú ara yín kí wàá ní tiẹ̀ àwọn ń dáko àwọn tí wọn jẹ ọ̀tá ẹsìn à èmúrè rẹ ni mr benjamin ok benjamin ẹjọ pé síbi tó lọ́wọ́ báyìí pé lápá ti kalẹ̀ ẹjẹ àmọ́tá ṣe o. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان àwọn يهودي ọlọ́ni wọ́n tẹ̀lé ما تتلو الشياطين على ملك سليمان ohun táwọn ṣàyàpín tí wọ́n ń kà tí wọ́n ń sọ nípa ọlá tọdọ fún anabi wa Sulaiman alayhi salatu wa salam. ní ibi ìbàyí tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ lọ́sọ pé tẹ́tù ló dèmánà ìyẹn ni pé ìtumọ̀ tó wà níbẹ̀ yẹn ó ń tẹ̀lé ó ń túmọ̀ yìí pé wọ́n ń tẹ̀lé àbí wọ́n ń tẹ̀lé nǹkan tó ṣe wípé àwọn ṣàyàfínù sọlá sánà tí wọ́n ṣe ní táwọn ṣàyàfínù gbé jáde nípa ọ̀rọ̀ Suleiman làwọn ẹsẹ̀ kí ni òkú náà ni wọ́n sọ. àlá mulki Suleiman ayé fi mulki Suleiman torí àlá nígbà mi a máa tún máa fi. وإنه نزله a rí i pé èdè lárúbáwá èdè tọ́wẹ́ púpọ̀ yìí àwọn ìṣòro kò jẹrù tá a máa rí bá a ṣe rí yẹn. níṣẹ́ ni nígbà míì ìkọ̀ọ̀kan rẹ̀ ọmọ wa lórí ìtumọ̀ tá a mọ̀ mọ̀ nígbà míì ìtumọ̀ rẹ̀ ò ní wá lórí ìkẹta àkọ́mọ́. tọ́lá àwọn ọ̀la ni sọ̀rọ̀ ọ̀yà rẹ̀ nígbà tí àwọn sáhàrọ̀ náà gba ìsìlámù látọwọ́ anájú wa Mùsá àti Harun alayhi masalatu salam. Ibà gbọ́n tí sọ̀rọ̀ àwọn àmàtúndínláwó kọ̀bẹ̀lẹ̀ àti àgbà nàlẹ́kọ̀ọ́. إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل تفعلون في إن كان سنوني يوكا يوكا وتتا بمعنى على ṣùgbọ́n fi lólo ní àyà pé wá níbẹ̀ yẹn torí pé fi ń bẹ̀ kìtì pé yọ̀wọ̀ àlà ìdí nínú síríà yọ̀ àti wọn sínú bí ẹ̀sẹ̀ wàá kàn wọ́n ọbẹ̀ rárá yọ̀ kàn wọ́n àlẹ́ àjòkó ìdáhà yọ̀ kàn wọ́n ọmọ orí ìta abáyé níta gba sàkà rẹ̀ wọn náà yọ̀ kàn wọ́n. níbi ìbàyìí náà tí ọ̀rọ̀ ẹlẹ́yìn náà wá ibi àlẹ́ àmùtí sùlẹ̀mán ayé fi mùtí sùlẹ̀mán. ó túmọ̀ nínú tàbí dọ̀sí yẹn. tọ nínú ló túmọ̀ ayé fi mú ibi Sulaiman níbi ọlá ní Sulaiman fi àṣìbíhi lásìkò ànábì wa Sulaiman alayhi salatu wa salam wa innama qala Allahu ta'ala ala mulki Sulaiman li anna Allaha jama'a lahu بين النبوة والملك ووهبه ملكا لا ينبغي لأحد من بعده ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ níbí báyìí ó sọ pé àlẹ́ àmúlìkì Suleiman nínú ọlá Suleiman táwọn ṣayàtínú sọ nínú ọlá Suleiman torí pé ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe àkójọpọ̀ láàrin ìjẹ́ ànábì àti ìjẹ́ ọba ìjẹ́ ọlọ́lá onígò ọlọ́run kójọ ó ṣe ẹ̀bùn ó fi ẹ̀bùn fún ànábì wa Suleiman aleyhi salatu wa salam sí lójú lójú wíńdò yẹn kò sí mẹ́kù ẹ lọ dé lọ́wọ́ àti lọ́yẹn ok wọ́n ti kalẹ̀ wọ́n ti kalẹ̀ wọ́n ti kalẹ̀ tọ́ ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ ó ṣe àkójọpọ̀ láàrin ìjẹ́ ànábì àti ìjẹ́ ọba olùkápá ọlá ọlọ́run kó gbogbo ẹ̀ papọ̀ fún anabi wa Sulaiman aleyhi salatu wa salam. wa wahabahu mulkan ọlọ́run sì fún ní ìkápá ọlá tó ṣe pé la yanbaghi li ahadin min ba'di tí ó tọ́ sẹ́ni kankan lẹ́yìn anabi wa Sulaiman aleyhi salatu wa salam. bá ṣe fún un ọlọ́run ti ọlá tọ́kọ̀ fún anabi wa Sulaiman aleyhi ètò ṣe é pé kíni àtẹnìkọ ọ̀kan wa náà tí a bá wo bọ́lá ti sọ̀rọ̀ gbóhùn sọlá fún Suleiman alayhi salam lọ́pọ̀lọpọ̀ nínú àwọn súwà lọ́lọ́ ti sọ̀rọ̀ Suleiman àdìpọ̀lọ̀ dà lọ́la púpọ̀. anabi Suleiman alayhi salatu wassalam nínú sọ́rọ́tù náà ọlọ́run sálà ẹ̀kú wa fóun dá Suleiman lọ́la òun ṣe dáadáa fún ọ̀wárìkà sùlẹ̀mánu dáwùd sùlẹ̀mánu jogún bàbá rẹ̀ títí ànábi dáwùd títí ogún tó jogún yìí ká má gbàgbé o àwọn ànábi ọlọ́run dábì wọ́rọ̀ kò dìnnárọ̀ wọn là dìrì hàmà wọn ò fi dínárù kàbí dìrì hàmù kàkàlẹ̀ fi yóò jogún o wọ ìnáma wọ́rọ̀ sùlẹ̀ yìí ìmọ̀ ni wọ́n fi kalẹ̀ ṣùgbọ́n bíbá ìwọ̀ wárìkà sùlẹ̀mánu dáwùd torí àwọn tó ṣe kí wọ́n jẹ́ àwọn ṣíà àléhìn mí náà lọ́ọ̀hìn máa yọ sẹ́fẹ̀ fóònù àwọn ọ̀nà síbọ̀. irú àyà yìí wọ́n lò pé kí ló dé tí Fátímà ò lè jogún ànábì sallallahu alaihi wa sallam radi Allahu ta'ala anha tí Fátímà alaiha salam wa radiyallahu anha àti ọba jogún ànábì sallallahu alaihi wa sallam kí ló dé tí àlè lè jogún ẹ̀ bí ìkan rẹ̀ ni ìdí mọ̀lẹ́bí rẹ̀ ni ìdí ara rẹ̀ ni yàtọ̀ sí yẹn ibi hasan àti hussein ìfọ̀mọ̀ ọmọ ànábì náà ni kàlá a ẹkùn lè wà ní kò sí bàbá ìyá wọn wà torí pé ọlọ́run wà wárí sà sùlẹ̀mánú yà wò ó kí wàá ní wìrọ́tà wìrọ́tà wo ni sùlẹ̀mánú tó gbúlára bàbá rẹ̀ ànàbówà náà ni ànàbówà ni kò sálẹ̀ kankan tọ́lọ́ ní kó fi ogún kan lẹ̀ lógún ní dúkìá líle kan táwọn máa ń jogún fún àdìsí tani sọlọ ti sàlàyé yẹn náà ìfọ iná àbíyá alámiwárò alámiwárò tó dìnnà wọlé àti kàmá wọ iná ma wọrọ tó lẹ́yìn ma wàmà ní akọdáwó akọdáwó ṣàtúnṣe wá sí. ìmọ̀ ni wọ́n gbé kalẹ̀ sí yòlò ẹ̀tọ́ bẹ́ẹ̀ kiri ti mú báyìí tó di ìmọ̀ yẹn mú èrè tó tóbi ìpín tó tóbi. sùlẹ̀mánì jogún dàó àkọọ́lẹ̀ yá ẹ̀yọ́ àná sùrẹ̀lẹ́mù náà mọ̀ntìkọ̀ pẹ́ẹ́rì wọ́n ó tè náà ní olùṣẹ́ yìí. ó lẹ́yìn èèyàn ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá fún wa ní mọ̀ntìkọ̀ pẹ́ẹ́rì tẹ́yẹ bá sọ̀rọ̀ kagbọ̀ yìí ọ̀rọ̀ ẹ̀yẹ àgbọ̀ yìí ọlọ́run fún wa ọlọ́run fún wa níbi Sùlẹ̀mánù bọ́lá ti fún yìí ó ní wọ́n ó tè náà mi kò lè ṣẹ́yìn kò sí sí yẹn fi sọlá tọ́lọ́ fẹ́ fún wa. ìnàlá làwọn wà lọ́wọ́ àwọn olóṣèlú bí ọ̀dà tó fojú hàn pátágà lélẹ̀. ẹ̀wà wọlé ni wọ́n fẹ́ ṣe rọ́ọ̀lì sọ̀rọ̀ ẹ̀ máa nà jọ̀nà ojúbò mí nà nídìí ni wọ́n lè ní ìsìnkú ọ̀tọ́ ìfọwọ́ ìrùsàrẹ́ òun. ọlọ́run bá ó kó àwọn ọmọ ogun jọ fún Suleiman mí nà nídìí ni àwọn àlejò nù sẹ́yìn òfojú rí ọlọ́ni kó wọ́n ṣe kí ni o wọ́n máa fojú rí wọ́n fojú rí wọn tí wọ́n máa rìn lọ ní rírìn wọn yóò sì máa pa wọ́n látẹ tó fi dórí àwọn ṣàyàpín ọlọ́run tẹ̀rí wọn bá fún un Sulaiman alayhi salam wa mina ash-shayatin ma yaghusuna lahu wa ya'maluna 'amalan duna dhalika àwọn wọnú odò lọ́gbẹ̀ẹ́ kan wá lọ́sẹ̀ wọn rọ̀ fún Sulaiman alayhi salam àwọn ènìyàn ọlọ́run tẹ̀rọ fún Suleiman àwọn ẹyẹ ńkọ́ ọlọ́run tẹ̀rọ fún Suleiman ọlọ́run tẹ̀rọ Suleiman lọ́la dábàá máa parọ́ fúnra wa lóko ẹ̀rí wọlé Suleiman rẹ̀ gbòdó wa ṣáà wọ́n wà ṣùgbọ́n ṣáà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ti atẹ́gùn rọ̀ fún Suleiman rẹ̀ lílọ tí wọ́n bá lọ láàárọ̀ lọ́bì kábàáyé ìrírí adé òkú kan sísẹ́rí padà ìrìn àjò oṣù méjì níbi tó tilẹ̀ máa bá lọ láàárọ̀ báyìí bí èèyàn ọba gun nǹkan ọ̀gùn lọ́dọ̀ yọba sẹ́rí padà ìdí oṣù kan nìyẹn pé ní àjò gidi ọlọ ọbọ ìdí oṣù méjì lè yẹn. sọlá wa sọlá fún abíọ́ sọlá ọlá yọ ọlọ́run sọlá fún sọlá ìbàdàn kí ni wọ́n fẹ́ ní ipò olóní ọlá olóní ọjà ìgbẹ́jọ́ kí n sọ́nà lọ́ọ̀tì tí a lọ́la yìí fún rẹ̀ lọ́sọ̀rọ̀ lẹ́yìn àtẹ̀wò tọ́lọ̀ fi kàn kí ọlọ́run dákun fún mi ní múlíkà láyé báyìí ní ahàjẹ́ ti báyìí ẹ̀ka ẹ̀ńtẹ̀lẹ̀ wà káàrọ̀ wọ́n lọ́ba tó ọ̀tá mi lọ́rẹ̀ tó kù ní lẹ́kùn ọ̀la tó kù tó sẹ́ni kankan mọ́ lẹ́yìn ṣèjẹ́ bá anábìwá muhammed sọ̀rọ̀ àìsí nígbà tí jẹ́nu kan fi rán dára dẹ́ka táwọn ẹbí orí ọ̀run gbé ara tí ìbá sọ̀rọ̀ tí ò ní fẹ́ ní kankan mọ́lẹ́yìn ìwọ àlùjáná bá dé wọn sáré ẹni tí wàá rí wọn. gbogbo àwọn ẹni bá ní wọn máa yọ bí àlùjáná lélẹ̀ bá dé ọkọ̀ kan ní òkú mọ́sálásí ṣùgbọ́n Sulaiman òkìní kọ́ lọ́wọ́ fún un lọ́la kan tó ní tọ́tẹ́ ní kankan mọ́lẹ́yìn. ṣàlùmọ́ ẹ wọ ọlátọ́nà fún Sulaiman títí tó fi lórí Sulaiman rọ̀ bọ̀ lórí ọ̀pá báyìí ó ti kú sórí ọ̀pá àwọn àlìjẹ̀nú àti gbogbo wọn sì lérò pé ilẹ̀ máa ń tún bàbá ìta wọn wọn ti tẹ lọ ó ti ti kú. tabarakallah ọlọ́nkẹ́ nabiyullah Sulaiman tọ́ ọlọ́run akẹ́ Sulaiman alaihi salatu wassalam tọ́wọ́ tó kẹ́nìkan ní ìsìn láwùjọ tó wà náà kọ́lé òun náà Sulaiman lòun náà. débi pé tọ́ba ti wá dágbo wá sí i àmọ́ kọ́kọ́ sùn rárá lọ mo sùn rárá lọ mo rò pé èyí sẹ́yìn máa ń pè ní ọkùnrin àti kílẹ̀ ń pè ọkùnrin àti kílẹ̀ ń pè yẹn àwọn yá bá ti yá bá ti ẹtì mọ́ yá bẹ́ẹ̀ alẹ́ kò yá níbi ẹtì mọ́ àwọn yẹn mo sùn rárá lọ fún wọn máa ké súrátù súrátù nàmúlì lọ wọn máa dé إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم نعم أعوذ بالله من الشيطان الرجيم يا لله tí wọ́n Suleiman tí wọ́n sọ abẹ́yẹ ìfura ni ìfura yìí ni wọ́n tẹ̀sẹ̀ tó wá sí ni wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ nǹkan dìmọ̀ wọ́n bá ti débi إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ṣé ìnáwó mi tiẹ̀ wá ni wọ́n sọ. tó tó bẹ́ẹ̀ o ọláwo ni wọ́n ti tiẹ̀ ní ìlò kójọ láyé ìlànà pàǹgolo ni ntọ́lọ̀ fún Suleiman wọlé òjò ẹ gbọ́ngbà tí malikatu sábà sọ ni wọ́n ní mọ́tìlátò ní ilé ìlú tí adé ìyá ti ń fana lọ́wọ́ ní mayọ̀dẹ̀rọ̀ ìmọ̀lùsálóòlù falamma jaa Sulaimana. قال أتمدونني بمال وما آتاني الله خير آتاكم بل أنتم بهديتكم تفرحون سبحان الله ملكة السبع نبي وإني مرسلة إليهم بهدية ọba tó ń rántó filẹ́tà yẹn rántẹ́ tèmi èmi ò fi ẹ̀kùn tó níye lórí àwọn wúrà oríṣiríṣi àgbérántẹ́ tèmi ìgbà sọ̀bà jìnnì tó ní kápá tí n bá ti dé ìkànnì rántẹ́ tèmi yọjọ́ lójú kò ní lè tá pàṣẹ wa máa yóò fi wá sílẹ̀ sí fanẹ́ẹ̀sì ọ̀tún lè máa yẹ sí ọ̀rẹ́ mùsùlùmí ẹja máa wo tó ti tẹ àwọn tí wọ́n rántí sílẹ̀ mọ́ ẹja máa wo tó bì wá èsì tó ń wà ní ẹja rò bàlá máa já àtúnlẹ́yìn máa nà àbí sùlẹ̀mánù ní ayé bàlá máa já àlùmọ́tálù sùlẹ̀mánà nígbà tí ò ti tẹ tí mọ́líkẹ́tù sábà yìí rántí sùlẹ̀mánù tó dọ́dọ̀ sùlẹ̀mánù ọ̀là àtọ̀mí dúró ní èmi

sẹ́rí padà sọ́dọ̀ ẹ̀ tọrọ wa lọ́ba wọn. falana tí ya nà fún falana tí ya náà ń gbèdùn náà dé ńlá kí falana wọn fi ha á mú àwọn ojú wò lé kojú á kó wa bá wọn ní ààyè wọn. wàlá náà kò já nà wọn ní ká àti ńlá á mú wọn jáde kó nù wọn yẹn lẹ́nu yẹpẹrẹ wọ́n ń sọ gbogbo wọn jẹ́ ní kékeré wọn jẹ́ ní kékeré lẹ́nu. ẹni tí ọlọ́run kó sọ̀rọ̀ ọ̀la ọlá rẹ̀ ọlá tó tóbi ni hmm, ọlá tó tóbi ni ẹwọ tí a ti fi sọ fáwọn àwọn ẹ̀tọ́ rẹ̀ talẹntì ọba gbé àtìtẹ ọlá rẹ̀ wá kó tó wá bá mi bẹ́ẹ̀ kò rí ìtọ́sọ fún gbogbo amínà ìjìn síwájú kíkú lẹ́mọ́ tó dìde ní ayé sọ wa alẹ́ bẹ ẹ̀dá ọ̀rẹ́ ẹ̀yìn mọ́mínà níta olóńgbò gbé ọkọ̀ bíi lánàá yẹn sẹ́tẹ̀ ilé ẹ̀kọ́ tó tó pajú pẹ́ wọ́n gbé wa subhanallah tẹ́ bá wò parí ìtàn nígbà tí wọn lè kẹsàn sábà yìí dé ìlàlá adókòlè sọrẹ ọyà wọnú ilé yẹn sọdà bíi kòtò yẹn lọ fàlà àwọn adìwò abatiwò ló ń jà dáa orí ilé yẹn báyìí tọfẹ wọbẹ abatiwò ló ń jà ó lérò rẹ sí alibaham odò odò ńlá lórí ilé wákàtí afáàtì án yìí ha ló bá ká kọ́kọ́ òdodo rẹ̀ ah, ìyá jẹ́ obìnrin tí ọ̀wọ́ sọ nílẹ̀ obìnrin obìnrin mùsùlùmá tí ọ̀wọ́ sọdílẹ̀ ìyá jẹ́ o. mọ́líkà tó sábà ń jọ kìnìún àtàkì ìgbà síláàmù tó fi wọ́sọ gbàgẹ̀rẹ̀ tó kalẹ̀. sọ́jà pínpà tó fẹ́ wọnú ilé yẹn káṣà fatiha sàfáyéhá ọkà àkọ́kọ́ olójúbu rẹ̀ torí pé kíni àtìbátihù lòjà kúròkúrò yìí. àtìmọ̀ pé ìgbà tí yẹn wọ́sọ yìí onífẹ́ ká sọ bọ́nú omi àdámọ́ni wọn bẹ sọ pé náà sọ̀rọ̀ yọ mo máa ń rọdún mi ń kọ wá rí i a ó wúro kó mi ní ké sómi ìbò lábíté glass glass house ètè ní ilé lásán báyìí o nílẹ̀ ilẹ̀ náà glass ni ló fi jẹ́ pé gbàgbọ́ fẹ́ wọ bẹ̀rẹ̀ lóbi rò sí odò glass yẹn wá sẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ bí bí odò léyìn ọlọ́run fún yàn lọ́la tó ti sọ̀rọ̀ ìmọ̀ ni tẹ́rí pé ọlá ń bẹ débi pé mọ́líkà èmi zọlá kù náà sí á mo ti kóra mi ti pọ̀ mo sàbòtí fúnra mi wà á sàmùtò máa tóra ẹ máa nà lé ńlá ní ọ̀bí lára mi. àtẹ̀yìn ẹ̀jẹ̀ àdàbí ojú ẹni ọlọ́run ti tọ́lọ́ kò díwọ́ kó láti kiri rẹ̀ lọ́wọ́ kò díwọ́ kó wà ní kò la kò díwọ́ kó lọ́wọ́ bá ilé tí yàrá yàrá ti fi kọ́ fẹ́ àrísìkí kó gbó olóògùn ọgbà láàyè kọ́ fẹ́ lókun kò díwọ́ rẹ̀ rárá gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ sọ́sọ́ gẹ́gẹ́ bọ́lá ti ṣe fún Abubakar Siddiq radiyallahu ta'ala anhu tó ṣe fún ìmọ̀ tó ṣe fún Usman tó ṣe fún sáàdì ọmọ àdéhùn ọkọ tó ṣe fún àbúrò mọ́ni ọmọ àwọ̀ àti àwọn tó ṣe fún fúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìṣòro náà bàbá náà kẹ́ ọ̀nà ìjọ ìjẹ́ ẹni ọlọ́wọ́n ọ̀pọ̀ àríkèké fún wọn. wọ́n ní pé ìní sábùkù fúnra mi wà islam tó máa sùlẹ̀mánà lillahi rabbil alamin. torí àtúndẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o ìkọlọ́ ọba kọ́kẹ́ wa níkẹ́ tọ́la ní kíkẹ́ kan tí ò ní sọ wá dẹni tí ó wò ó di yọ wá ya káàkiri tọ́lọ̀ tẹ́rí ọ̀rọ̀ àǹfààní dẹ́yẹ púpọ̀ tọ́lọ̀ máa ń lò ẹni tọ́lọ̀ bá tẹ̀ fún. pàápàá jùlọ láwọn ẹ̀sán tó pọ̀ ti bẹ́ẹ̀ táwa náà ti nínú hadithi tó pọ̀ nípa àdìsá ọ̀tọ̀ lọ́ba mi tọ́lọ̀ fẹ́ẹ́ tuntun sábà alòdò fẹ́ẹ́ yàtọ̀ sí ẹni tó bá jẹ́ ọlọ́rọ̀ olólọ́mọ ń fún láǹfààní tó bá jẹ́ ẹlẹ́sìn láti rí ọlọ́rọ̀ ọ̀rù rẹ̀ pẹ̀sí bẹ́ẹ̀ sáláì ní bá lọ gbé ọlọ́rọ̀ gbé ẹ̀dàkùn ẹ̀fà pàǹtẹ́ ti ta ọ̀sán tó máa lọ bá ti kú lónìí tìlábọ̀ pàmùdà ṣé ìwé yẹn padà máa rí ẹbí sí àbí ẹbí sí nǹkan ti bọ́ sọ́wọ́ ẹ̀ lọ ilé àmọ̀ rọ́ọ̀ṣì bá rọ́ọ̀ṣì ṣùgbọ́n tọ́lọ́rọ̀ bá ní bí a ah, ẹni tí ń kéde èké bọ́ wá sọ̀rọ̀ ó ní díẹ̀ ah o tún ní ìdúró lọ́gán bákan náà láti rí tí ẹ bẹ́ẹ̀ túmọ̀ tèmi tí ẹ bẹ́ẹ̀ gbàtẹ́ ní fún tiẹ̀ òdodo lélẹ́yìn sọ. ẹ̀rí bẹ́ẹ̀ àwọn tó ti kún ti pẹ́ nu ẹgbẹ́ wọn máa ti rí yìí tẹ̀blígì onífẹ́ lọ bẹ́ẹ̀ nìkan tẹ̀blígì onífẹ́ lọ bẹ́ẹ̀ nìkan tó jẹ́ ọlọ́rọ̀ láti fi lọ jáde àti kọjá kọ́ lọ́rọ̀ ẹgbẹ́ rẹ̀ ẹ̀yẹ́ ìfúrasí wọn àbí bó ṣe rí nìyẹn nígbà tá à ń tẹ sàdọ́ náà bẹ́ẹ̀ náà ó lò pé wọ́n bá wọ̀ tó wọ́n wò sí mọ́tò tó ti létẹ́ káàánú káàrẹ̀ ní òbí lọ. tó àwọn láǹfààní yẹn wọ́n wà lò afọ àbáfẹ́ tó dé kọlọ́bí ọlọ́ọ̀tẹ́ láyé ọlọ́run fún láǹfààní láti lò gbogbo àwọn afáwọ̀ man sábàbí tani wọn fi gbà sílámù sábàbí afáwọ̀ àbúrò bá fi dé ọlọ́rọ̀ olówó ni wọ́n mo sì máa bá kiri máa jáde jáde nínú gbèsè ayé rẹ síwájú kí islam tó dé ìyẹn ní bá gbèrè bá gbèrè ó délé àmọ́ mo dé ṣe gbogbo àwọn wàkíwà tó jẹ́ wà lọ sí yẹn wọ́n jìnnà sí láti ṣe. lónìí tá a wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rọ̀ tọ́lọ̀ ọlọ́rọ̀ lọ́wọ́ owó yẹn ẹ̀ńtọ́lọ̀ tó lẹ́sìn sí òtún ọbẹ̀ tó ṣe dáwà lára àwọn ìṣẹ́jú ọlọ́wọ́ ọba ìdẹ́gbẹ́ra ṣe nílò ní fún ọjọ́ di ọlọ́rọ̀ àkẹgbẹ́ wọn. nàbí ọlá Sulaiman alayhi salatu salam nínú àwọn ànábì kan wá lẹ́yìn ànábì wa Mùsá ni alayhi salatu salam ọjọ́ ọmọ fún ànábì wa Dawud alayhi salam lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tí ànábì wa Mùsá ti lọ ọ̀nà wa Dawud dé alayhi salatu salam gẹ́gẹ́ bí ayàtà àmọ́ kà fún wa nínú Suratul Baqara yẹn. ذلك لم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا وصفى نبي موسى لن نبي موسى آه tòtòfò ajẹ́ pé nípa àdìsọ́ lọ sọ pé fàhásà mọ́ ọ̀nbẹ ìdílé ńlá ọ̀kọ́tàlá dáwò jàlúta dáwùdù kájàlú wà á ká olùwàwò ìmúlìkà wal hikmata wà á lámàwò ní mímà yẹ̀ṣá ọlọ́run fún lọ́gbọ́n ó sì fún ní ọlá fún ní wọlá ó sì fi tó wọn ọlọ́run bá fẹ́ lọ́n fi. níwọ̀n àwọn ànábì ọmọ ìsirẹ́lì òun náà ní alẹ́ Suleiman ayé ìsọ̀rọ̀ bó ti jẹ́ ọmọ fún ànábì ọ̀dà Dawud alẹ́ alẹ́ ìsọ̀rọ̀ ìsọ̀rọ̀. nàbí ìwúlẹ̀ Suleiman ọlọ́run fún ní ọlá ó fún ní ìkápá tí ò àríyá atẹ́gùn ọlọ́run tẹ̀lé ọkùnrin Suleiman ibi tó bá fẹ́ darí ẹ̀ sí tátẹ́gùn bá ń fẹ́ bọ̀ ẹni pé tó bá fẹ́ darí ẹ̀ sagbègbè kan ló darí ẹ̀ síbẹ̀ gbogbo eléyìí láyà ti tọ́ka lé lórí tàbá ń wo àwọn àwọn àyà nínú ọ̀ṣunwá lọ́dọ̀ sọ̀rọ̀ Suleiman alayhi salam a máa rí àwọn ọ̀rọ̀ tó kẹ́kẹ́ lọ́sọ̀rọ̀ ẹ̀pà eléyìí náà bákan náà àwọn àlejò ọlọ́run tẹ̀lé ọkọ̀ Suleiman àwọn ṣẹ̀yàpín ọlọ́run tẹ̀lé ọkọ̀ Suleiman torí pé dájú Suleiman lagi sọ̀rọ̀ sọ̀rọ̀ káàní malikan nabiyan rasula káàní malikan Obat. ni tàbá malakan ẹ̀yọ̀kan mú fọ́ọ̀dù malakan malakan malikan obat ni ti kí ni o ọba ni ìjẹbẹ mílíkan ìtapa alimílì ìtapa alimọlù ọlá yanni alimala mufrọdu malakika alimaliku mufrọdu ọba ọlọ́run sẹni malikan nàbí yan rọsùlà ó sí lọba yẹn ni kó fún ní ìkápá ọlá tó pọ̀ dá lọ́lá ọlọ́run tó tẹ́lá nàbí ìfúnṣe lójú tẹ̀ ètò pọ̀jù ní kárí èèyàn kọ́ jẹ́ nàbí ìyá yìí tàbí kó sùn jẹ́ nàbí ìyá ọ̀ṣùlà ṣùgbọ́n kí ìkápá ọlá kó tó pọ̀ fún yàn báyìí nàbí ìlẹ̀ Sùlẹ̀mánì alayhi salatu salam àǹfààní nínú ilé àtàjù tọ́lọ́ ọ̀fẹ́ ilẹ̀ kẹlẹ́sẹ̀ kí n tó fún ní irú ìbò ọlá báyìí àtàjù nàbí ìlẹ̀ Sùlẹ̀mánì وكل ما ذكر في القرآن من الأنبياء فهم أنبياء ورسل gbogbo tọ́lọ̀ sọ nípa àwọn anábì ọlọ́run ẹ̀ rí i pé ìjà nàbí àtijọ́ òkúta ẹ̀. ìkọ́lé ìtàrẹ́lá gbogbo ọlọ́run ọba tọ́lọ̀ sọ yìí pé wàlá padà áwùsàn náà rúṣúlá ní pàmìlì tàbí ní wọn máa ń kọ́sọ́sọ́ náà àìlè ìgbà wà mí ní wọn máa ń lam náà kọ́sọ́sọ́ àìlè yìí ọlọ́ọ̀ni pàápàá àtẹnà àwọn òṣìṣẹ́ ṣáájú rẹ̀ níbẹ̀ nínú wọn tá a pàtẹ́ tá a sọ̀tàn gbèsè ayé ẹ̀fọ́ títí ìbẹ̀ nínú wọn tá a ti kí ni ò tá a sọ. àjẹkí ọlọ́run ti ọlá rẹ̀ gàdú lọ wọn rà àwọn òṣìṣẹ́ àtùmọ̀fẹ́ tó bá jìbì fẹ́ o ti kọ́kọ́ jẹ́ àtẹ́bí ìwọ́lẹ̀ kò sì lè jẹ́ pé èèyàn ò lè láàrin sọ pé kí wàyí dàlẹ́ ọ̀tọ́lá fún un lọ́ọ́ lọ́dọ̀ àwọn yahudi ọlọ́run tẹ́bílé wọn anẹ suleiman wọn ní anẹjọ suleiman maliko nkwakwa wọn ní ipò ọlá ipò ọba ipò ìjọba àtàlọ́lọ́ wọ́n wà láàrin maliko maliko ní tòótọ́ ṣùgbọ́n ó tún léwu ètò maliko dàgbà wọn nàbí ìwọ̀rọ̀ sóòlù anabi ni òjì tẹ̀sí. ونبي الله سليمان كان بعد موسى عليه الصلاة والسلام لا النبي موسى لوا ما يسأل سكينه كينا títí débi ayé àtọ́nà sọ pé wọ́n kọ́tàlá dàwúd jàdùd nígbà tá a sọ pé suleiman jẹ́ ọmọ fún ànábì wa dàwúd aleyhi sọ̀dátù sọ̀dá. ọ̀rọ̀ díẹ̀ nípa nàbí yóò láì suleiman aleyhi sọ̀dátù sọ̀dá pẹ̀lẹ́. àwọn ṣayàpínù yìí wọ́n wá tẹ̀lé àbí àwọn yahudi wọ́n tẹ̀lé tí àwọn ṣèyàbí tẹ̀lé nípa ọlọ́tọ́lọ́ fún àlejò ọ̀sọ̀rọ̀ ìmọ̀ náà lẹ́yìn ìfúnra ìṣẹ̀lẹ̀. ọlọ́ni wọ́n máa kẹ́fọ́ ọ̀rọ̀ sílẹ̀ ìmánu wọlé bí iná ṣayá sí iná kẹ́fọ́ ọ̀rọ̀. ọlọ́ni àlejò ọ̀sọ̀rọ̀ ìmánu máa kẹ́fọ́ ọ̀rọ̀ kò sa ìgbàgbọ́ kò sí kékeré tètè àjò ní sẹ́ẹ̀ pẹ̀lú kíkọ idán kíkọ idán ọ̀ọ́tà ní ìdílé tàbí kíkọ ọ̀yìn kíkọ àti kíkọ ọ̀yìn nàbí ọ̀la ìsọ̀lẹ̀mọ́nà alẹ́ ìsọ̀lá tó tẹ́lẹ̀ kò sí àìgbàgbọ́ ìdíkò dídí ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run alẹ́ ìsọ̀lá tó àkọsílẹ̀ ọlọ́run tó kù lórí wọn òun náà ní ju ìgbàgbọ́ òdodo wọn jẹ ẹni ọlọ́run ọba ìlẹ́jọ́ láǹtà nínú àwọn ẹni ọlọ́run wọn ti di aṣáájú nínú àwọn ẹni ọlọ́run ọlọ́run ti fi ṣàlàyé pé nígbà tó sọ̀rọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run nígbà ẹ̀ àṣírọ́pù kápẹ́ wọn bá lọ mú nǹkan mọ́ lọ́run ni tí wọ́n sọ ogún pẹ̀lú ọlọ́run làhábìtò àyìnbọn àdánù gbogbo wọn ti pátá náà ní bàbá yìí mọ́tọ́lá bá ti tọ́ táwọn báyìí bá ti tọ́ táwọn olùmìnà sọ́ọ̀lì ní lọ́ọ̀kùn ọ̀lẹ́dì yóò fún ọ̀lẹ́dì dáadáa yóò fún ọ̀lẹ́dì tó ṣe kíni òkú tó wúlò yóò fún ọ ní mùsùlùmí yóò fún ọ lólùgbàgbọ́ ẹgbẹ́lẹ́ yìí ó fi ilẹ̀ fún adájọ́ sáká wípé àwọn àtẹ́jú ọlọ́run àlejò sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹni dáadáa ni wọ́n nínú wọn náà ọlọ́run kò ṣe kúkúrò nàbí yòlẹ Sulaiman ọlọ́ni kọ́ta ìgbàgbọ́ wàlá bí nàṣàyà fún iná dábàárọ̀. ṣùgbọ́n àwọn ṣayàfín jámù ṣàìbọ́n ẹni ìgbéjì náà sí kẹ̀. àwọn ṣayàfín káfàró àwọn ni wọ́n ti àgbàgbọ́. níbi bàyá máa béèrè pé ṣayàfín kí ló dé tí wọ́n jẹ́ ṣẹyọ̀ pé ìdí ọjọ́ ṣe kọ́ síwájú ká tó délẹ̀. làtínà tó wá níbí báyìí nínú rẹ̀ mọ̀sàkọ́lẹ̀ nínú yẹn wúwo pẹ̀lú pé kí ni bẹ́ẹ̀ lórí rẹ̀ ṣáda bẹ́ẹ̀ ni lórí rẹ̀ tó bá ti wá nítorí máa tọ́jú ẹ̀yin sẹ́ àdáṣe náà ṣe jẹni kẹtí máa ń fún èyí tó bá tẹ̀lé ní nọ́ọ̀sì yóò fún pàṣà tọ́ ẹ̀kọ́ bá wà mùsà dáadáa tó yẹ tọ́ ẹ pé ọwá ìtàfíì ní ìsìhálì wa ìhìmáàlì tí àléfà àti lamutu wa tẹ̀lé lásìrà ni ọgbà nígbà yẹn tó tẹ̀lé tó mọ̀ ní lórí rẹ̀. lakini Allahu yashhad lakini Allahu ọ̀dẹ́sẹ̀ lakini Allaha ṣé báyìí tòótọ́ bá jẹ́ pé sáà kí nàbà yìí tí ìtọ́jẹ́ mọ̀hálàdé àlùmọ̀ àwòrán àtọ́ba bí kí ni o tọ́ba kí ni tẹ̀lé inú ni ọba fi sọlé ti kọ́ ní sáàkì lẹ́yìn nítorí tẹ̀lé wọn fún olùwọ́sẹ̀ kí ni o wọn gbà yàtọ̀ sí ìtọ́jẹ́ mọ̀ṣẹ̀ ìdájà báyìí. ọlọ́ni wàlákin náà ṣàyàpín àgàfà o ṣùgbọ́n dájúdájú àwọn ṣàyàpín àgàfà o àwọn tẹkínlẹ òkun sáì bàbọ. níbi báyìí kìrọ́ à tọ́wọ́ látọ̀dọ̀ hasan àáfíì hasan àáfíì òun jẹ́ wàlákin náà lọ́wọ́ nínú tìrọ àmì wọlá bí nìyẹn ti kíni o náà wáyé tó wọ́n ti ṣẹ̀yà pé inú wọlá bí ṣẹ̀yà pé inú ìjọba òun wá ìtàséfì náà oníṣàdá ṣùgbà nínú tìrọ àtọ́ tàbí àyíyá ọwọ́ àníbẹ̀. wọ́n ní ti kíra àtàbọ̀nyíyá yìí wọ́n kà ti tàfé kó nónú rẹ̀ nónú rẹ̀ oníṣàjà ló ti mú bàbá ti hà ṣùgbọ́n ètò ṣèjú wọn náà ni pé ọjọ́ pé sunkún náà ní bẹ lórí rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ìfipá ṣàkíní yọ padà wá sọ ní tí yọgbà kẹsàn-án. وعلى القراءة الأولى لوري قراءة حفص àní àǹfì sẹ́kìrì wáyà yìí olóṣè kí ni o olóṣè gbajúmọ̀ jù nínú rìwáyà mẹ́ta tó gbajúmọ̀ láfíríkà rìwáyà mẹ́ta tó gbajúmọ̀ láfíríkà Riwaya hafs and àǹfì àti wash àti bọ́ọ̀lù mẹ́ta yìí lọ gbajúmọ̀ jù ní áfíríkà wash àti kí ni o àti hafs and àǹfì tó jẹ́ pé Darul Mushaf al-Ifriqiya tó wà ní Sudan ẹ̀gbá mẹ́ta yìí náà ni wọ́n máa ń tẹ̀ púpọ̀ jù torí pé náà wọ́n máa fọwọ́ mutadawila bẹ́ẹ̀ ní sáà al-Ifriqiya riwaya mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni mo ní Mushaf riwaya kọ́ lónìí mo ní lọ́wọ́. àwọn nǹkan wọ̀nyí à ń sàlàyé fún wa lọ́pọ̀lọpọ̀ àwọn rìwáyàtì àti kẹrọ áàtì èsì fashion nínú àlùkò áàtì láàbọ̀ pé fashion kan bẹ́ẹ̀ náà àlùkò áàtì èsì fashion rárá gẹ́gẹ́ bí báàgì òṣèwà ní fashion. èsì model kan lẹ́gbẹ̀ẹ́ model kìíní kan rárá torí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ máa wò tó yàtọ̀ yàtọ̀ yàtọ̀ yàtọ̀ nínú rìwáyà ilé ìdílé yìí tẹ́ ẹ bá wo ìtumọ̀ kan náà nílùú wa. ìsìnkú àtọ pé fáàsì kan o ọyàtọ̀ sí fáàsì kejì o ṣáfítà eléyìí o ọyàtọ̀ síra wọn kẹlẹ kíkà ní wọ́kà lórí kékeré rẹ yàtọ̀ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ń kọ́ ìtumọ̀ kan náà fọ́ọ̀mù tí ọba wa ló ṣe kí ni o ìdíje lọ yàtọ̀. bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpẹẹrẹ tá a máa ṣe kí ni o tá a máa fún wa. yuqādirūna Allāha wallazīna āmanū wa làwọn kà nínú hasan àtùmàbí wọ́n ti ka wọ́n máa yọ kọ́ ọ̀dẹ̀ ẹ̀rú nàdà nítorí wọ́n máa yọ kọ́ ọ̀dẹ̀ ẹ̀rú nàdà ìlà àbùsàkọ́ kò sí wàhálà kàkà ti máa bí ẹ̀ńtọ́ bẹ̀rẹ̀ sọ̀lá tó fún yín tó kéré fún yín tó ti ti mọ̀ wọ́n yàgbà tó débi máàlìkì táwọn àwọn yẹn ó ní máàlìkì yẹn ó ní bí ti mọ̀ níbi sèrọ ọkọ níbomi lọ́wọ́ pẹ̀lú ìgbé sèrọ ọkọ ó sì máa ń ju rẹ̀ láàrin sin ọ̀dà àti zayi ó ti ń gbọ́ tí wọ́n pe àlẹ́ ìhìn tó ń ga àlẹ́ ìhó ó sì mọ̀ pé ah, ah, ìrìwáyà mi lè ṣe kí o ẹ kà fún wa bìmákà ni ẹ kò wọn wọ́n sọ pé bí máa ga ní yóò ká dìbò èkìtìbò láti yóò ká dìbò ní. ìdí ìtumọ̀ nǹkan náà ní tiwọn wọn lọ fọ́ọ̀mù wọn ló ti kí ni ọlọ́yàtọ̀ pẹ̀lú bí irọ́ ọmọ yẹn ti nípa tó àìbẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n wọ́n pè ní irọ́ pè ní irọ́ náà. ìlà abẹ́ sọ nù rẹ̀ báyìí sí ìnàbọ̀ àǹkọ́ ìpàdé mi ọ̀hún àfihàn kọ́ ìfà tó ẹni yorùbá àǹkọ́ ìpàdé mi ọ̀hún yóò àdàbò kọ́ ìfà bọ́ọ̀bù lọ́yàtọ̀ ilé ìwà ni màálù wọ́n ni màjú bòlù. ó dé báyìí nìyẹn sọ ẹnìkan wa níbi kọ́ máa sọ fún wọ́tọ́ jẹ́ àfàbíà ah, wọ́n á ní iná pín òpin báyìí lélẹ́yìn tẹ̀lé bíbáyìí bí ló tọ́ yàtọ̀ bíbáyìí wá farabalẹ̀ bí dictionary kíkà tó lè jẹ́ àtúwèdè síra wọn tí ó tu èdè èyìnbó sí èdè lárúbáwá àtúwèdè lárúbáwá sí èdè èyìnbó ọmọ sọ pé mo fẹ́ ségbè ìyájà ju wá ní fọ́ọ̀mù yẹn kò wúlò síbi wá yóò túmọ̀ kánà ni ọlọ́run fi lé ìkẹ́ wa ni òtálẹ̀ ọmọ tó mi dí àwa pẹ̀lú ìgbádùn pẹ̀lú kẹrọ áàtì ìwà yá ti nípa Al-Qur'an Al-Karim tó ti jẹ́ pé tẹ́ ẹ bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn ẹ̀ nílé ìtẹ̀kẹ̀ kan tó yàtọ̀. kódà tí èso ṣe pé ìrìtì rẹ̀ gan yàtọ̀. yàyọ̀ lẹ́bí la amọ̀nù ìjà agbóhùnfà ti gun ní lábáyé fàtàbà ìyanu ibòmí fàtàbà bàtú ibòmí àtàtà kòtò bí mánà àtàbà ìyò. ẹ̀sì yàtọ̀ kankan bẹ́ẹ̀ ní òtún wa orúkọ ni ìkọ́jí kọkalẹ̀ rẹ̀ ló ṣe kí ni o ọ̀nà nínú àyà tó nílà Al-Qur'an Al-Karim kò ṣe pé kò ṣe rí kò náà ní tí kò sì sí àlàbọ̀rọ̀ kan tá a ti fi ní òwe tá fúnra wa. lórí ìkìrọ̀ alákọ̀ọ́kọ́ ìpè walakinna ash-shayatina kafaru takunu wà hàpọ̀ àti hàpọ̀ àti kùnìyàn jẹ. لكن يوم جاء استدراك يعمل عملا إن أرى فيك أن يصدق الاستدراك أفيد فبانك أرى فيك أن يصدق الاستدراك ẹ má gbélé yìí náà ó súnmọ́ kọjá pélé yìí gangan bó ṣe rí nìyó ìṣèjọrọkù àtùmọ̀pé olùmọ̀wá àgbà alihaki rahimahullah ta'ala wọn ti tíra ká pè ní المستدرك المستدرك على الصحيحين ثلاثة إمام هو الحاكم نعم قول حديث ولو باقي الملقب مستدرك على الصحيحين pẹ̀lú àwọn àhàdí tó lálàáfíà ṣùgbọ́n tá a wọnú Bukhari àti Muslim tí o ti kí ni o tó ti nínú rẹ̀ wọ́n á ti tìlọ́ọ̀kẹ́ tìlọ́ọ̀kẹ́. yàmẹlú amẹlẹ iná ó ti tẹ iná yẹn ti wòlé ti ma yẹn máa ń fún orúkọ ní orúkọ tó bá tẹ̀lé yóò fún ní nẹ́tíwá dàmà tó fàtà fún ọ̀rọ̀ tọ́ba làbárí tó bá yóò fún ní ọkọ̀. làkínà òṣèjẹ́ nìyàwó nítorí àsìkò wa fún ọ̀rọ̀ tó wà níwọlé. ولكن الشياطين كفروا سبحان جمع الشياطين وتكلوا oh، كفروا وجاي بابو àwọn aláyẹ àwọn tó ń jẹ àwọn ṣayàpéyì káfàró àwọn ọjà ìgbàgbọ́. فسر هذا بقوله تعالى يعلمون الناس السحر أي فسر وصف إليه á sì tó tá a bá fẹ́ tó pẹ̀lú ọ̀rọ̀ tó wà ní síwájú rẹ̀ kí làwọn ṣàyàtọ̀ ní ṣe tó fi jẹ tó ṣe tó fi jẹ kéfì yìí yóò á di múlẹ̀ náà láti ṣe ọ̀ lórí kí wọ́n fáwọn èèyàn nídàn wọ́n kọ́ àwọn èèyàn wọ́n kọ́ wọn nídàn a jẹ́ pé ìmọ̀ idán láti kọ́ láti ti kọ́ ni ìmọ̀ tó jẹ́ haram ìmọ̀ tó jẹ́ ìmọ̀ nira tí nira ń bẹ lù rẹ̀ tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ síjú pálá tó kù ẹ̀kọ́ ìmọ̀ ìdáhùn ìwọ ni o sẹ́nu ọ̀fẹ́ ìmọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ lónìí làwọn èèyàn kì í dáhùn sí báyìí ẹlòmíì ó sì máa fi àbúrò kankan rárá wọn kọ àwọn èèyàn ìdáhùn. àfa oníṣẹ́lá tàlímù lọ tàlí kí lórúkọ àfa yẹn orúkọ wọlé ọgbàjúmọ̀ máa fa yẹn lára. nàám ẹni tó ṣe tàlímù lọ tàlí pẹ̀lú ìkọ́ tàlí ní olórúkọ kan tó gbajúmọ̀ lára jẹ́sàbínú jẹ́ àmì kan fọ́dún máa mi rí tẹ̀sẹ̀ wọn ẹ máa mi rí lásán. Zanubi tó gbìyànjú láti kọ́ àwọn èèyàn ní ìlànà báwo láti kẹ́kọ̀ọ́ láti tàǹfààní pẹ̀lú ẹ̀ tó lọ sọ sábàbù tó ń fi síra pé òun rí báwọn èèyàn gbìyànjú lọ síbi wíwá mímọ́ ṣùgbọ́n wọn ò débi ìmọ̀ òun apàdà rí pé gbogbo ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀mọ́ ìwà ti gbé sílẹ̀ gbogbo ọmọdé ọ̀hún tó rò papọ̀ mọ́ kákẹ́kọ̀ọ́ òun náà wọn wá wá títí wọn wí. títí àfẹ́lù náà rọ̀ rẹ̀ ni pé nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àwọn ìmọ̀ wọ́n wá débi ọ̀rọ̀ ìdáhùn sọ pé kìí ṣe dá máa ń kọ́ olùpẹ̀fà iná ó bí màtá àbàtì mọ́rọ̀ ipò àárẹ̀ ló gbé ìmọ̀ àdàlù. ìmọ̀ tí wọ́n pè láàárẹ̀ jẹ́ àtọ́kẹ́yìn fún akọ̀bí.

fàmà àlàó mi mọ́kiri ẹni ọlọ́run bá yẹ̀yẹ̀ lọ́nà dàgbẹ́gẹ̀ kò sálàyé sí fún ẹni tí ọkàn lè wù ẹni àbùkù náà ni ọmọ rẹ mi lágbèrè tọ́lọ́ ọba ilé ìjọ lọ́tọ̀ tó sọ fún òun fẹ́ pọ́nlé ìjọ tọ́lọ́ bá tó pọ́nlé báyìí yóò dẹ̀ dà padà. ìdán èèwọ̀ o ìjà sọ̀rọ̀ àfúdà o. wọ́n sẹ́yìn ro ti lọ́wọ́ nítorí pé ní sẹ́kìrò nínú èdè nínú èdè lárúbá sápálá ó wà kullu shay'in ọ̀bí. ó ní gbogbo nǹkan tó fi pé ọ̀bí yón sábà bòbó sábàbí rẹ̀ ti lọ pamọ́ gbogbo nǹkan tó ti pé sábàbí rẹ̀ ti kíni ò pamọ́ ònà ń pè ní ìdáhùn. tó fi rí báyìí iná ọmọ ọ orí bẹ́ẹ̀ àmọ́ bó ṣe ṣe tó fi rí bẹ́ẹ̀ ìdájọ́ àbá àná òrí ni àìmọye ọ̀nà tí wọ́n gbà dá òyìn sẹ́pẹ̀ tí ọ̀sẹ̀lẹ̀ èèyàn máa rí jẹ́ nípa ọ̀sẹ̀lẹ̀. ibi wa náà ló tó báyìí abúlé àbí ẹ̀kọ́ ni ee dẹriki dẹriki dẹriki dẹriki adana rọsulu dẹriki dẹriki yóò bí bóse tẹ tẹ tẹ tẹ tẹ yọkà tó ayé yọkà gbé jáde a la hawla wala quwwata illa billah àwọn yẹn bá hó ọpẹ máa gègé náà bá hó lọ ọfẹ sàjà ni ọfẹ sọmọ bọjì mo sọ pé ilé ìtòsí ilé gbogbo ogun tó bá tà fún wa ogun náà jẹ́ ìdíjà yìí bẹ́ẹ̀ náà kéde bíi ìdánì ìdá ìsì jẹ́ tọ́ba wọlé ọkọ̀ làbàlọ́ gẹ́gẹ́ bá ti máa kà síwájú gbogbo tí sábàbí rẹ̀ tó pamọ́ tó tún wá rọ̀ tọ́lẹ̀ tó ń pè ní dánìyàn. ومنه قول الرسول صلى الله عليه وسلم إنه يقول عليه الصلاة والسلام إن من البيان لسحرا داجو داجو إذا بلين على يور owó ẹlòmí ti bá sọ̀rọ̀ báyìí ti bá sọ̀rọ̀ ti bá sọ̀rọ̀ gbogbo tọwọ́ yẹn ti dàlẹ̀ pátápátá wọ́n ti ní ọ̀rọ̀ tó rà ìyẹn ti kíni ìyẹn fojú wò tí wọ́n bá tó rà jẹ́ máa tó tún jù rà lọ èyí ọ̀pẹ̀ ló wò ọjà ìdílé báyìí ti tọ́ ọmọ kan tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ tó bí ọ̀rọ̀ jókòó báyìí yóò wulẹ̀ pé ẹ̀gbọ́ bó o láti fẹ́ẹ́ ti tẹ́ yóò ó ti yá ká má kóbó náà ni èyí ah, tún pé mọ̀ bí bá tún pé kéè yá mọ̀ ẹ mú o pé kẹ́ lọ lé kẹ́ lọ àkùsí ah, rírò kan àdúró tí mo ti wà yìí ìdá ọ̀rọ̀ ti mọ̀ ìwọ̀n àti ọmọ polówó ọjà. àwọn tó ti kún ti jébùsì lórí rédíò tí wọn bá bọ onípàtẹ ti polówó báyìí ìgbìkáì ọyẹ ìgbéra sọ ìjà lọ bẹ wọn ní tó a bá débẹ̀ wọn ní yóò mú kó bí èkó lòdì síbẹ̀ òṣàlù ìtọpọlọpọ gbájú ẹ fi gbárùn yìí látara ọ̀rọ̀ náà nígbà ẹlòmíì olóò nǹkan kankan sára ṣùgbọ́n àlàyé ọ̀rọ̀ yìí pọ̀ kí ló dé kẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fún òde irú ọmọdé fàmí. inna minal bayani la sihra. ẹ̀wù orílẹ̀-èdè tá a wáyé orílẹ̀-èdè kúkúrú ni ìjọba wa kúkúrú ni ẹ̀wù ní ti gbogbo yín ẹ̀wù wo sàtífíkẹ́tì tẹ̀rí lọ́wọ́ iṣẹ́ wo lè rí ṣe nǹkan kan wo a kò dáa ẹjọ́ kí gbogbo akápára jọ kágbárí jọ ká máa dáko ká máa ṣe gbá ká sàwo nígbà àwọn èèyàn. inshallah nù àti bọ́lá ilé làkà yìí bá bá tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn tó máa. Ìrẹ̀ kan gidi ntọ́ba fẹ́ lò lára apá kọ̀ọ̀kan ló gbà fáyẹn fún níta àpapà sọ sójú òdodo ní tó wọn fẹ́ kọ́ tẹ́lẹ̀ náà gbà. Nǹkan báyìí bábà iná gbùdù sí o ètò ọ̀sán yẹn wọn ò kò yé wọn gbé ibẹ̀ yẹn wọn ṣubú ní ìgbé ọ̀pọ̀lọpọ̀ apá lómi zálà ìjọba tó gbé wọn kó lágbègbè àwọn ti gbà pé apá yẹn ó ti kú jí sáà lágbègbè náà ní hundred percent ẹ wá wọ́pọ̀lọpọ̀ tó ní ìwé ẹ̀rí lọ́wọ́ ẹlòmíì fáwé ẹ̀rí yagbọ́n ṣe máa ń sọ àbẹ̀mí òrírí o ẹlòmíì kó pamọ́ ẹlòmíì wù dúró kó ní ti tè yẹn dáa lórí taari àwa máa wọn àwọn tó wù dúró kó ní iṣẹ́ lókò gọ́ọ̀mẹ̀ntì ní ti tí ní kankan tó kálukú ṣe àmọ́ tẹ̀jọba tẹ́tọ́ bí òní kàdáko. subhanallah inna min táwọn èèyàn wa bá ti wà lágbègbè àwọn sábà tó wà fún sábà lọ́dọ́ni tó máa ìbùrọ̀yìn ọ̀gáníjà àgàgà sábà dídé ìgbìmọ̀ tó bá wáyé bá lọ́dọ̀ rẹ̀ ká àlàáfà rẹ̀ tó bá dàpọ̀ ó lè dàpọ̀ gbọ́dọ̀ sẹ́yìn nígbà tí a ah, àwọn tẹ̀ pẹ̀lú ọ̀là mọ́lẹ̀ ẹ̀gbọ́n ní bá gbọ́dọ̀ sẹ́yìn lè sọ ọkọ̀ sọ́n tó ń dé dáàbò tírakalẹ̀ mọ́wùlẹ̀ sọ tírakalẹ̀ nígbà tí ń bọ̀ lé ẹ mọ wọn búrọ́dà yẹn ẹ ń bọ̀ lẹ́kọ̀ọ́ ṣé ẹ rí gbogbo bí tí wọ́n ti ń ṣàgbèrè tí wọ́n ti ń tọ́tí tẹ máa dúró tẹ máa yà tẹ máa ti wá ti fún wọn àwa tọrọ wa ti kúrẹ́ dé báyìí táàrí nìkan tí ó gbà wá ti tẹ́ta wá fọ́ lọ́kọ̀ tá a ti tẹ àwọn ẹlẹ́tọ́ fẹ́ túká. ẹ bá àwọn ẹlẹ́yìn ọmọ tẹ bá ti yẹ ọ̀gá sọ yìí inna min al-bayani làṣẹṣọ. ó dà lọ́pọ̀lọpọ̀ táwọn ẹbí bá bá wọn yàn sọ̀rọ̀ wọ́n bá gbà fúlàmù ni wọ́n lọ́ọ̀nì làkọ́dé muhammadu ti sàdágídá muhammadu ti ti mú wọn náà àlàyé ọ̀rọ̀ lápàtì. lẹ́yìn àlùbáyàdà wọ́wọ́ ìfàkọ́ hàtó yẹ́jẹ́ bẹ́ẹ̀ bò النفوس والأسماع حتى إن الإنسان يجد من نفسه ما يشده إلى سماع هذا البيان ìdánutọ́ ọmọ ń fa ẹ̀mí gẹ́gẹ́ bí kìsì mọ́ ń fa ìdí. Déjì tọ́mọ ẹ̀dẹ́ ní ẹgbàá mi yóò mọ wá nǹkan tí ó fa ẹ̀mí rẹ̀ lọ síbi mo fi gbọ́dọ̀ àwọn ọ̀rọ̀ tó ń gbọ́ yẹn tó sì fi lápá pẹ̀lú rẹ̀. Tó jẹ́ pé idán tó ń pè ní idán olè tó ti pé sábàbí rẹ̀ pamọ́ púpọ̀ jù sábàbí ẹ̀ pamọ́ wẹ̀ tán wẹ̀ pọ̀. bó ṣe wá rí kéèyàn ti àlàyé ọ̀rọ̀ lọ́rọ̀ tó múnádóko pẹ̀lú ẹ̀rí nínú sírọ̀ láti súnà nìkan kó wá ti sọ̀rọ̀ káwọn ìwà gbòòdù yẹn kọ́ tẹ̀ mi ò sì túmọ̀ sábà sọ pé ọ̀sán ọ̀sán lòdì rárá o sí ìtumọ̀ bẹ́ẹ̀ o bí ọ̀sán dánú wọn. eléyìí ẹ̀rọ ọ̀rọ̀ fẹ́yìn ọ̀rọ̀ tó wà mọ̀mọ́tò ẹ̀ wẹ́rù mọ̀mọ́ kì í sòwò ebú nínú ẹ̀ kì í sòwò ebú. ètò àmà tó lágbára jù ó tí wọ́n máa ń pè nínú àwọn èdè lórí ahọ́n àwọn ohun àwọn àyájọ́ tó tún nǹkan sí gbóhùn ṣe wí ni kó ṣe kíní kíní ká tó ń pè ní àrọ kó ṣe kíní o kọrọ mọ ìyá àwọn wí yìí kárò ṣe kíní o kárò rọ yóò là rọ tọ tuntun ti pé tí wọn bá pè é tọlọ bá bá fẹ o o lè la palẹ rẹ tí wọn bá fi dáyẹ kan tí ó ní o lè tọ́jú láàká o lè jẹ nǹkan míì ní ṣe kíní o dáná ṣe níbẹ̀ nínú dátọ́lọ́ bàbá fẹ́ sẹ́gbẹ́ ajẹ́sábàdì tí òye òkú òkú yẹn níbẹ̀ nínú rẹ̀ tọ́lọ́ bàbá fẹ́ ètò ajẹ́sábàdì kú ọ̀nbẹ nínú rẹ̀ tọ́lọ́ bàbá fẹ́ ètò ajẹ́sábàdì àárẹ̀ níbi ń bẹ nínú rẹ̀ tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́lá bá fẹ́ tí ó yí ìṣesí ìfura mọ́mẹ́ẹ́dẹ́gbẹ̀ padà ọwọ́ rẹ̀ ò ní lè ṣe gẹlẹ́ nínú gbogbo tẹmọ bíi tí ìdájára wọn ṣiṣẹ́ pàápàá jùlọ agbègbè àbá ẹgbẹ́ àlàáfíà tó ṣe pé bẹ̀rẹ̀ ìdè máa wù wá tó lè má ṣiṣẹ́ kalẹ̀ máa léwu lọ́pọ̀lọpọ̀ ìgbà míì ní tọkùnrin fi ń jọkùnrin ó lè má ṣiṣẹ́ yanturu tí ọba tọ̀ ṣùgbọ́n tọ́ba tó fẹ́rẹ́ tọ̀ rẹ̀ tí o lè ṣiṣẹ́. ẹnbẹ́ ní obìnrin mi náà tó ṣe pé ọkọ rẹ̀ ò ní ráǹfààní àti lè súnmọ́ ìgbà tọkọ rẹ̀ bá fẹ́ súnmọ́ wà lọ́tẹ̀. gbogbo àwọn wọ̀nyí tọ́lọ́wọ́n bá ẹ̀rẹ́ ìjọba bá fẹ́ àmọ̀tẹ́lẹ̀ ẹni tí ń gbọ́wọ́ tí ń gbẹ́sẹ̀ sẹ́gbẹ́ fúnra ara rẹ̀ ńlọ lọ sí tọ́ìlẹ̀tì tàbọ̀ lọ sílé ìwẹ̀ ó sì jáde ọ̀fẹ́ máa lọ tí ò sì nílé rìn má rárá kò ní ṣubú kò sì nílé rìn ẹ wà gàpá síbẹ̀. bàbá alágbájá ọmọ òwe lókèrè báyìí bàbá alágbájá tọ́lọ́ ọba ìdíje lọ́wọ́ fẹ́ gbogbo àwọn kan ìmọ̀ ṣẹlẹ̀ o. Ìsìn bẹ nínú rẹ̀ bákan náà. Ètò ìfẹ́ pé ìfẹ́ ni wọ́n máa fi ń ṣe ọmọ ọ̀fà ìfẹ́ wà ọlọ́ka ẹ̀fẹ́ wa gbẹnu rẹ̀ bẹ́ẹ̀ yà á kò ní fi àmì la túnú alibarika ọ̀la tó láti ẹ fẹ́ra yín tọ́ba padà yà alibarika ọ̀la tó láti wọ́n ti kí ni wọ́n kọ̀ra wọn. táǹpẹ̀ ní tiwa tiwala àbí àbí tiwala síbẹ̀ kọ́ni tẹnìkan sọ fún wa níjọ́ kàtà lọ sí àyè kan pé tẹ ẹ láwọn ká máa sọ ògùn fóògùn ìrìlẹ̀ yorùbá orí yóò gùn rí ọmọ abíyá sì ni wá ọmọ ẹnvárọ́mẹ́ntì ni wá ọmọ àwùjọ ni wá á sì lápá pẹ̀lú àwùjọ ẹnvárọ́mẹ́ntì yorùbá ẹnvárọ́mẹ́ntì ògùn ni. ẹrú kan náà wọn lọ lọ ní sọ òsì wáyé hmm, ẹrú kan náà wọn lọ lọ òní sọ àwòkọ́ sí àwọn èèyàn láwùjọ. sẹ́rà káwọ́ segin ká sèse ní ọjà rẹ tí ọ̀tà àbọ̀ ọ̀sẹ̀ kọjọ́ ọmọ ọ̀tà ìtawà ẹni tí ọ̀fẹ́ràn rẹ tẹ́lẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ kú ní bẹ́ẹ̀ kí ló tún wá ń sẹ́kù fún ẹ bọ́. subhanallah àwọn asáhárọ̀ tí ń pè ní al àwọn òkun dán táwọn èèyàn lérò wọn sí olùmọ̀ láwùjọ. ìbẹ̀ nínú dán kó tún gbọ́ báyìí àní ìbẹ̀ nínú dán máa yẹ jìlíbùlì máa wá dá. ètò ti pé ní ti máa ń fà òun náà ní àlùfáà wá dá yóò máa fà fẹ́ wá lágbájá àti lágbájá tí wọn tí ò fẹ́ láàrin wọn wọn bá ti wọn bá ní wọn máa fẹ́ ra wọn tó láti. àwọn èèyàn mọ̀ pé á ah, ẹgbẹ́ àkùsí ò lọ́wọ́ nǹkan mìíràn ọmọ ìyẹn wò ó pẹ̀lú jìlbá sọ́ọ̀f gílọ́ọ̀kù lọ́wọ́ ẹ̀ bíndì kan náà ni ò ti lò wọn lọ fi ọmọ ti pààyàn báyìí ọmọ tí yẹn ń kú ní bílálà ó sì ta púpọ̀ wọn náà ni. subhanallah tí ọlọ́wọ́ kankanú subhanallah bẹ́ẹ̀ náà ni ń bẹ nínú iná máa yẹ jìlì pẹ̀lú bàbá ìkórira ni ọ̀rẹ́ àtọ̀rẹ́ méjì tí wọ́n jọ ń bára wọn ṣe wọ́n sì gbọ́ ahọ́n ara wọn yé dáadáa wọ́n sì ṣe dáadáa láàrin ara wọn láìpẹ́ láìjìnà láì sábà bí kan tó ní ìtumọ̀ gidi kan wọ́n sì fi ya wọ́n sì wọ́n sì takora wọn nígbà tara wọn wọ́n jọ kọ́lé tẹ̀gẹ̀ ara wọn ni tí ò sí fẹ́ sí bẹ́ẹ̀ wọ́n la fẹ́yìn. àbẹ́yìn òfurá bẹ́ẹ̀ ni ní ṣẹlẹ̀ òfin àǹfóṣekóm àfàlàfà wọ́n lè ti kọ́ nǹkan wọ́n la fẹ́ǹsì iwájú wọ́n tún là lẹ́yìn wọ́n á fi nǹkan tó dá wọn lẹ́yìn tó dá àwọn papọ̀ ìfowó fi sáà ni. ṣé ìwọ ti mú pin tiẹ̀ nù tó fi síbí ilà ìpín sílẹ̀ bẹ́ẹ̀ wá ní láàrin ọkọ àti ìyàwó fàájì wọlé àṣàròjì ní wàá pọ̀ fi tẹ̀lé láàrin bàbá àtọmọ́tọ́ ọkọ̀ dáadáa. alimuhim anasehọ anuwa orí ìrànlá ni dáhùn orí ara ìdánidá. wà á lò yàrìkúnà ha lè lànà wa àwọn òfin ìdájọ́ jẹ́ ní dán wọ́n mọ gbogbo àwọn ìrántí dán ṣe kí ni o tó pín sí gbọ́dọ̀ pín tẹ̀ wọn ni ríra náà sí wọn nìyẹn àwọn onítẹ̀mí ìta ṣe. قوله تعالى قل الله صلى الله عليه وسلم yu'allimuna an-nasa as-sihr yu'allimuna an-nasa as-sihr ọlọ́ni wọ́n fún àwọn èèyàn ní ìdán ilé ìjẹ́ jumla tó ń haliyatun min al-fa'il biqawlihi kafaru. ọ̀njẹ́ àkójọpọ̀ ọ̀rọ̀ kan tó ń sọ̀rọ̀ nípa ìṣesí táwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ ẹ̀ tí wọ́n ní wọ́n ti dá aláìgbàgbọ́ wọn ó sì wá wọlé wọ́n yí padà látara olùṣe ìlànà tí àlùfáà ìlú ti tẹ̀ ìtumọ̀ rẹ̀ lálàyé rẹ̀ tó pamọ́ sábẹ́ rẹ̀ ó túmọ̀ yìí pé yaani xaala kawnihim yu'allimuna an-nasa as-sihra wọ́n di aláìgbàgbọ́ ní xaala kawnihim yu'allimuna an-nasa as-sihra nígbà tó jẹ́ pé tètè wọn ni pé wọ́n ń àwọn ènìyàn jọ. tàbí bẹ́ẹ̀ kọ́ àtúndì sọ pé wọ́n yẹ tuntun. أن تكون استلافية استلافية لبيان نوع كفره هذا في استئنافية يعني wọ́n tẹ̀síwájú náà rọ̀ ó sọ ọ̀rọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ wálé ń papọ̀ máa tiwájú tẹ̀síwájú ọ̀rọ̀ láti fi lè ṣàlàyé ìran idán táwọn ènìyàn ṣe kí ni oṣù ọ̀fìn máa wọ ẹ̀yàn. ọlọ́ni wà máa ń sílá àlàlímàlà káyéèdè ní bábílà náà ń dàwọ́ máa ń wú. wọ́n máa ń sílá àlàlímàlà káyéèdè. àti nǹkan tó ṣe é gbé wọ́n sọ̀kalẹ̀ fún mọ́làkù méjì ní ẹ̀ta bá sọ pé mọ́ níbẹ̀ yẹn mọ̀ọ́sọ́lá yìí ayé lè má na alẹ èyí tó ti rí pé wọn tẹ̀lé nǹkan tó ti rí pé wọn sọ kalẹ̀ fún mọlákù méjì. bifati la wọn jẹ tẹsíníyà fún mọlákù pẹ̀lú pé láàmú nípa fatiha ìmọlákù tó mọlákà ní ìfẹ̀yìn jẹ tẹsíníyà orúkọ méjì fún mọlákà méjì báwa ti wá méjì ti wá malaku náà lọ́yẹ ká máa wí ṣùgbọ́n màláìka là á máa ń pẹ́ yọ màláìka jìbìlì àtàwọn owó tó ní ẹyọ kan ṣoṣo lóní màláìka jìbìlì tọ́ba sọ fún àyìnpé malaku jìbìlì ìwọlé tó ń jẹ́ bẹ́ẹ̀ ni torí jìbìlì tó àwọn màláìka ni tóun nìkan náà malakai malaku méjì. malaku méjì wọn ni malaka yìí wọn máa mú sílẹ̀ alẹ malaka yìí àti tó ṣe pé wọn sọ̀kalẹ̀ wọn tẹ̀lé tí wọn sọ̀kalẹ̀ àwọn yahudi yẹn ayiwa ìdábàáyó máa mú sílẹ̀ alẹ malaka yìí wọn tẹ̀lé tí wọn sọ̀kalẹ̀ fún malaku méjì. malaku méjì wọn ti sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wọn ti wà òlìlú tá à pè ní Babylon. Babylon yìí sọmọ pé ìjẹ́lu bàbílíyà bẹ́ẹ̀ Babylon Bible wà. tó ayé yìí wọ́n lọ jẹ́ orúkọ kan ní ìlú ẹ̀rọ ọkọ̀. ń tẹ̀lé fi ọlọ́run sọ̀kalẹ̀ fún àwọn mọ́lákù méjì ní orílẹ̀ Babylon. mọ́lákù méjì ọ̀hún kí lórúkọ wọn haruta wa marut harutu àti marut. eléyìí jẹ́ àtúntò bayani ìfi ọ̀rọ̀ tẹ̀lọ́rọ̀ tó jẹ́ ti àlàyé tó wá sàlàyé ìran àwọn tí wọ́n jẹ́ nínú màláíkà ìyẹn lórí màláíkà méjì yẹn ìmàlàkẹ́ ìnìta wíyẹn náà àwọn náà ni wọ́n jẹ́ harut àti marut tẹ̀mọ̀kórìtìrìtì òun náà ni àwọn ìran àtìkù tá a ní bẹ́ẹ̀ náà ni àwọn bádàlù tá a ní oríṣiríṣi òun náà ni wọ́n. níbí báyìí ọwọ́ á ṣe àlàyé ni lórí pé màlàkà ènìyàn ni bàbí àrò àti màrò. orúkọ méjèèjì ni wọ́n máa tún máa ní àjàmìyá orúkọ méjì ni wọ́n dé sorúkọ lárúbáwá ájímà ń bẹ lórúkọ yẹn dé sorúkọ lárúbáwá òní harut àti marut dé sorúkọ lárúbáwá pàápàá jùlọ ọ̀rọ̀ tó náà máa sọ fún wa yìí gbogbo àná àgbà ìgbà tó ti tẹ̀lé kìí sáà nàbì kan nínú àwọn ànábì lárúbáwá lẹ ọlọ́run tó ni o ló ń sọ pé tẹ̀lé ìtẹ̀lé àwọn òjíṣẹ́ bá a ṣe ni wọ́n kéré tó tí wọ́n pọ̀ tó yẹn mélòó la pa àwọn tí wọ́n jẹ́ lárúbáwá láàrin àwọn mélòó jẹ́ lárúbáwá láàrin hmm? àwọn kan ní márùn àwọn kan ní méjì ahàn nàám wọ́n ní Muhammad al-Ismail ẹlòmíì. àwọn yẹn yanu wọn ò rí pé ẹ yanu ẹ rí pé nàám wọn ní márùn ni wọn ọyà wọn ní Ismail Muhammad kílódé gbégbà pé Ismail bẹ̀rẹ̀ báyìí Muhammadu lọ́tàrí parí ẹ sá máa fọ àwọn tó ń bẹ láàrin Ismail sí Muhammadu wọn ní yóò lórí. wọ́n ní sùn àìrò tẹ̀gbẹ́ wọn sàn lórí ni ẹ má dara yín láàmú ètè bẹ́ẹ̀ Ismail ti lábá pẹpẹ ah, lábá bá wọ yóò lọ sí jẹ lábá wa jẹ lábá ni Ibrahim wọ́n gbé Ismail wá sórí ilẹ̀ lábá ni bọ́lá ọ̀sọ́ bẹ́ẹ̀ fún wa pé Ibrahim gbé wọn wá síbẹ̀ ah, kèsè lábá wa nàbí yóò láì wúdì lárúbáwá ni sọ́ọ̀lì lárúbáwá ni bákan náà sáàtọ̀ ni. ẹ Yunus àdìlà Shu'aib lẹ́yìn náà Muhammadun sallallahu alayhi wa sallam lẹ́yìn ìpínlẹ̀ náà àti kàdáadáa bíbá yòó àti nsọ asọ ní àwọn àlàkọ́ ti à ń sọ àti ti sọ ní tẹ̀síìrì asọ lè ti sọ lọ́dún yìí náà ní يضبط العلم فالعلم صيد وقيده الكتابة إما فوقا ما حفظ فر وما كتب قر إما فما قيد ọmọ akẹ́kọ̀ọ́ gbogbo bíi tẹ́sí rí yọmọ ní afẹ́ ìlú lọ́wọ́ torí al-hikmatu dalatul mu'min dalatul mu'min ó nù yàn baynama wajadaha akhadhaha fa huwa ahaqqu biha bí ẹ bá ti rọ́gbọ́n náà lè yóò ti di mọ́lẹ̀. sọ́yẹ́ pé nǹkan kan ò ní máa bọ́ níbi ìgbìgbì ọmọ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ á máa lọ sáwọn ìdánilẹ́kọ̀ọ́ láì lè mú kankan dání. ọ̀rọ̀ kan làá máa sọ nígbà tí wọ́n bá wá sọ̀rọ̀ lọ́wọ́ láàrí bẹ̀rẹ̀ rẹ̀ pọ̀ láàrí parí ẹ̀ nígbà wọn bá ti tán bóyá lára béèrè ẹ bá ẹ nígbà tẹ sọ kábàáyé ká kábàáyé tòmórí mẹ́ta ti mọ́lẹ̀ bẹ̀ wípé okùn méjì àbọ̀ kẹyọ̀ kan kàlà wọ́n sì pé okùn fún un. ibi tó ti lo nǹkan yẹn ọlọ́run lọ́mọ tí ó wúlò fún un lọ́kàn mọ́ arántí pé áà níta sí ìlà wà nígbà báyìí báyìí báyìí tí wọ́n fi kọ orin ìlàfẹ́rẹ́ tàbí tí wọ́n fi sọ ọ̀rọ̀ tó níye lórí ìdí báyìí nígbà yẹn mo dìde mọ́lẹ̀ o lè jẹ́ pé gbólóhùn kékeré ni ṣùgbọ́n tó fi yànjú tó fi fún àtúnṣe nínú mọ̀lẹ́bí kan wọ́n mọ̀ jẹ́ àwọn ọmọ kékeré àti máa di ọ̀rọ̀ mọ́lẹ̀ dàpọ̀ ṣe pàtàkì púpọ̀ alẹ́ ní ìlú sọ ìlú yìí mà ọjọ́ ẹni sọjọ́ ẹni níta àfi máa ń dì mọ́lẹ̀ wọ́pọ̀ ìlú àìsíta àbá níta àfi lè dì mọ́lẹ̀ tí òfin ní bọ́ sọ̀nù òfin náà ní ká máa kọ́ ó súnmọ́ kọjá pé ká máa gbàgbé torí pé ìgbàgbé àdámọ́ ni fọ́mọ nìyàn àbíbẹ̀ ẹ̀kọ́ ni àdámọ́ ni fọ́mọ nìyàn àdéhùn sọlọ ni pé iná máa ana bàṣẹ àbáragbé lóyún ní èmi náà à ń ta ká máa tẹ̀ ń ta o èmi náà máa ń gbàgbé bẹ́ẹ̀ sí ń gbàgbé fàyídà àná sí tí ń bá ti gbàgbé fàdá kìrò ní rárá ni wọ́n á máa kéré o lọ́jọ́ ọmọnìyàn ọmọ wáyé pé ọmọnìyàn náà lè yàn. tọ́ níbí báyìí orúkọ méjèèjì yìí àjàmíyá ni. وينزل عليهما شيء من أنواع السحر إن طلع وصفله فما بيجي يونا كاني نينونا إدم ṣé ìfún nǹkan kankan lọ́jẹ́ ní àníwá ìṣẹ̀ nínú àwọn ìrajà. ètò ìsìnkú látara rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ṣe kí ni o àti wàá kó fáírọ́ọ̀sì láwùjọ ká wà lónìí. ẹ̀tọ́ bí olùgbàgbọ́ òdodo èyí àyà ìsọfẹ́ kọ́ wa olọ́gbọ̀dọ̀ jẹ́ sáǹdì mùsùlùmí gidi nípa ọ̀rọ̀ àmàdágbò ogun a máa dárúkọ idán a máa dárúkọ àtàtì sáǹdì olùgbàgbọ́ òdodo láyà ìtẹ̀kọ̀ wa tó sì pé insha Allah ta'ala ìtẹ̀síwájú nínú àlàyé rẹ̀ a máa bàbọ̀ àtọ́ba di ọ̀la insha Allah ta'ala nítorí àtìkú wa tó ṣe kíni o tó ti kó wa ní bàbá àti Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkọ̀ dàpọ̀ kò sí àánú fún ìlànà ìkọ̀ọ̀kan wa ìta gbọ́kọ́lọ́ ń kojú kó wúlò fún wa. محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا ìbéèrè wà ní two three four náà wà lè kún sọlá ní. ọ̀rọ̀ yẹn takora wọn oníyàwó ṣùgbọ́n wò sí oníyàwó oníyàwó wọn ò so igi bóyá kò sàlàyé bó ṣe níyàwó tó fi jẹ́ pé ó níyàwó tó lè so igi. kí ni wọ́n ń pè ní yìí? nam nam nam kí ni wọ́n ń pè ní yìí dáhùn? oníbèrè sọ pé kí ni ìdájọ́ wọn ní obìnrin ẹ̀ èèyàn ṣùgbọ́n kéèyàn tó ìdí rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹni tó lè máa dá wọn nínú sáré àti ẹ̀sìn kí ló sọ pé sáré àti ti gbà dà kó oúnjẹ gẹ́gẹ́ kó sáré tó jẹ sẹ́yìn náà sáré yẹn sẹ́yìn àtọ̀tọ̀ oúnjẹ àárọ̀ àti ti alẹ́ pẹ̀lú ìdílé náà tó lè máa dáná oúnjẹ fún yẹn kàlá. àwa béèrè pé bóun wọn ti jọpọ̀ àtìyàwó tẹ́ẹ̀sì ní wòsó yìí wọ́n lè yẹn yọjú sí bàbá wọ́n lè fún wọn fúnra àwa ní kí ni wọ́n ń pè ní igi títò oníbèrè wa sọ pé oníbèrè kan ọ̀sán sọ̀dá àti sọ̀dá àti kan ni wọ́n ń pè ní igi títò torí igi títò ó láti ní nǹkan mẹ́rin tàbí ẹ̀ka yìí alákọ̀ọ́kọ́ ìfẹ́ ọ̀ èmi náà fẹ́ ọ̀ làpẹ́ ní àlè ìjà wọlékọ̀ọ́bù àlè ìjà wọlékìnì ẹ̀wì kéde kú tí fẹ́ fẹ́ kéde kú wọlékọ̀ọ́bù. بفتح القاف بضم القاف الإيجاب والقبول إما في قبول àwọn amarikazi kàti wọn gbélé tí wọn máa ń ṣe jáde-jáde ní wọn máa ń wí yẹn àti sọfún tẹsí rìn náà pé yẹn máa nà fábọ káwọn ọmọ ọkọ bá là ọ̀rọ̀ pé wọn ò gbélé o ẹ̀yin wá ń tẹra èdè wọn lẹ́nu tí wọ́n lè gbélé kí ọ̀gá wọn ní agége lọ́mọ sọ pé ìtẹ́sìrì kò ní lọ sábà ní túmọ̀ rẹ̀. wọn ò gbé dẹ̀mọ́ sàlá yìí. sọ ibi táwa ti tá a ti bọ́rọ̀ dé ni wípé ń fi ọ èmi náà fi ọ ọ wà láàrin ọkùnrin àti obìnrin gbogbo ọ̀la yóò tọ́ bá dáa irú ṣẹlẹ̀ yóò fi ṣẹlẹ̀. ẹlẹ́ẹ̀kejì ká tọrọ ọmọ lọ́dọ̀ bàbá tó bí ọmọ tàbẹ́ni tí bàbá yẹn ní aṣojú ara rẹ̀ tàbí tí ọba tí bàbá ẹni tí wà láyà ọmọ yẹn tó kàn ká tọrọ ọmọ lọ́dọ̀ rẹ̀ káni yóò fún wa lọ́mọ pé òun yọ̀ǹda rẹ̀ pé kọjá ìyàwó wa sọlá táwa náà sọ pé àgbà níyàwó lábẹ́bẹ̀ ẹni tọ́jú bàbá ọmọ yìí ọ̀gbọ́dọ̀ jẹ́ káàfin àbẹ́ tọ́jú bàbá ọmọ ọ̀gbọ́dọ̀ jẹ́ káàfin tọ́bi ìdíjẹ́ káàfin á fẹ́ ìhálà rẹ̀ ààbò kọ́kọ́ sórí ẹlòmíì ọ̀nà oríṣiríṣi ti pọ̀ tá a máa ń gbà pé kò sí báyìí bàbá ọlọ́njàre ń bẹ́ nígbà táwọn ń bẹ ní ẹ̀sìn lẹ́pẹ́ àwọn àti ìjọ ń tẹ̀sìn torí ìdí iwájú jẹjọ́ bàbá ìjẹ́ yìí dàtọ̀ ẹ̀ẹ́dẹ́jì káwọn tí wọ́n ń bẹ ní ẹ̀sìn mo dé bá wa ti mọ mo bá ti mọ sí ṣẹ́fìlì mọ̀ kọ́rọ̀ yẹn bẹ ní ọwọ́ wọn mo rò bóyá tàbí ẹ̀kọ́ tẹ bá ti mọ fámìlì dáadáa ẹ kà sọ pé tọ ẹ agbọ́dọ̀ tó máa da àwọn bàbá aláàmú àwọn bàbá wa ń gbà wọn ti ní ewé lẹ wọn ní ewé bùrọ̀dá alágbájá lẹ kó tó gbọ́dọ̀ tètè máa fọwọ́ kú mi ó yà bùrọ̀dá alágbájá ìdílé ìdílé láti gbà bàbá mo rò pé ká tẹ̀sẹ̀ mọ̀ pé gèdè ní tòtí báyìí ẹ rà pẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yín ní ìtumọ̀ òde bá yẹn ti ha agbèbọrọ alágbájá yẹn nínú gbọn tẹríjẹrí díẹ̀ ńgbẹ díẹ̀ ha ọdà gbé ọ̀dọ́ làwọn ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tètè yíra wa tó àwọn bàbá ọmọ bá fún yín ní ìtọ́nisọ́nà ẹ̀yọ́ yẹn ti ètí ìdìbò alágbájá èyí la fẹ́ kí kí wàá gbéná àgbà sọ̀rọ̀ ha sọ́jà jẹ́ mùsùlùmí ẹlẹ́ẹ̀kẹta òun náà ní sọ́jọ́ ọ̀pá táwọn ẹni sọ̀dà àti táwọn owó ìfẹ́ ìfẹ́ láàrin owó yìí yọ jẹ owó tàbí ta lè sọdọ owó kìí ṣe suratul Fatiha o kọ́mi ní tọ́ ọmọ náà Al-Kùránì ọ̀wọ́ bẹ́ẹ̀ o mo sì háàpù mo gbé fún ọ gẹ́gẹ́ bí sọdá àti rárá o ọ̀sán sọdá àti tọ́ ọba fún mo sì háàpù tún jẹ́ mo sí ni owó àbí téèyàn lè ṣe kí ni o tó lè sọdọ owó tí ọba ti yán yán tí ò sí kankan tó sì lè mára dúró tó sì lè so nǹkan rẹ̀ máa yìí tán dọ́ba ló wọ́n gbà kọ́ káwọn fatiha gẹ́gẹ́ bí n tó ṣẹlẹ̀ lójú ayé ànábì yẹn gbà ẹni òkú ìjọ tí ọba ti ṣe kọ́ lọ́rùn yóò sọ fatiha rẹ̀ padà sí ọ náà alubarika rẹ̀ fatiha alubarika yà máa yẹjú ẹ̀ ní ọ̀fẹ́ ọmọ sọdá kẹjọ kìíní kọ́ alifatiha ọ̀rọ̀pẹ̀lọ́ màmá ti di sinmi ọgbà máa owó tàbí téèyàn lè sọ lówó ni èèyàn wá lè kó kalẹ̀ báyìí ní fẹrẹmánlógì èèyàn lè sọ pé ìdajì mo rí ń bẹ ní kò ní ìdajì o nígbà báyìí pẹ̀lú òkú ọlọ́mọ àfún ní ìdíbi sọ̀dà kiri lọ́mọ àti wárí bẹ́ẹ̀ a tún fẹ́ kẹ́ ẹ̀kọ́ gan ẹjọ́ lágrímẹ́ǹtì nu kì í sì san sọ̀dà kiri fún ìyàwó mo ní tọ́ba délé níwọ̀n oṣù báyìí àbí níwọ̀n bàbá yìí máa kò lè fún ní kíákíá kò lè ṣe sàdájì ọ̀sàdéhùn dájì kò sì lè ṣe kíni o kò lè sàdéhùn gbogbo rẹ̀ ṣùgbọ́n tí ọ̀gbọ̀dọ̀ fẹ́ déèyàn bí eku síwájú kó tó sọ pé ọkọ ogún sílẹ̀ tí ọba san sọdáàkì wọn kọ́kọ́ yọ sọdáàkì nù pọ́pátì ọkọ fún ìyàwó yẹn tí wọ́n bá sì tún padà tọ́rọ̀ ogún bá délẹ̀ obìnrin yóò tún gba ẹ̀tọ́ rẹ̀ nù ogún ẹlẹ́ẹ̀kẹrin ni pé kárí ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́rìí wípé èmi ń bẹ́ẹ̀ fẹ́ ṣe lóṣojú mi níjọ́ tí bàbá sọ̀fíìyà tí wọ́n pa sọ̀fíìyà fún broda hali pé ìyàwó rẹ̀ lọ́jọ́ o alẹ́rì méjì ọ̀ dàrú pa ara wọn wọn jèrè bẹ̀ lẹ́yìn rẹ̀ báyìí ti pé jẹ́yìn ti sẹ́gi ní òkú ti so pé àtẹ̀yìn wá pé yíbi lọ́pọ̀lọpọ̀ ni pé wọn bá ti dáná àti mọ̀ pé wòlíì mà nìyẹn àmọ́ oníbèrè tó béèrè sọ ni pé báyà sórí sọ̀dà pé kápẹ́ gbogbo tá a sọ ilẹ̀ bá ti tẹ́pẹ́ sọ̀dà kí nìkan ni àtẹ́pẹ́ sọ̀dà kí lásán lọ́lọ́ àmọ́ lọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ti bẹ́ẹ̀ ẹ̀yìn tọrọ ọmọ dépò pé wọ́n fún yín lọ́mọ bí òdòdó kan lẹ́ ń wá káàkiri ni lẹ́yìn náà gbogbo alájẹ́rìí ni wọ́n wí kìtì pẹ́lẹ́ ní méjì máa ń jẹ́rìí. oúnjẹ tó bá gbé fún ẹsẹ̀ oúnjẹ haram nígbà tó yẹ kọ́nà tó tó ọgbà wá owó yẹn kìtì haram ọ̀bọ̀ ọ̀dẹ òsì láwọn òbí rẹ̀ máa wọn ọ̀gbọ̀nà tó dáa ní ẹ padà sọ́dọ̀ wọn kẹ́ ẹ lọ sọ igi lọ́nà tó bófin ẹ̀sìn lọ́wọ́ bá kò sì rí ni